محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية السابعة والسبعين من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá ọ tó ti mú àwọn àpèjúwe wá fún wa níbi tí ó ti ṣe àfihàn pé òdodo kò lè jọ irọ́ ìmọ́lẹ̀ kò lè jọ òkùnkùn ìmọ̀nà kò lè jọ ìṣìnà ọlọ́run ọba wọ́n ń ṣàlàyé fún wa nípa ìgbéǹde àlùkìyàmù àti pé ẹnìkan ọ̀mọ̀gbà tí ìgbéǹda òkèèyàmọ̀ ti ń bọ̀ àyàfi ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nìkan àti pé ọ̀rọ̀ gbéǹda òkèèyàmọ̀ ó ní í ṣe pẹ̀lú nǹkan tó pamọ́ ẹnìkan ò sì nímọ̀ nípa tó pamọ́ àyàfi so bẹ́ẹ̀ náà ni ìgbà wo ni gbéǹda ń bọ̀ ìmọ̀ nípa rẹ̀ ọ̀pamọ́ sọ́mìyàn. So, ẹnì kan ò mà nípa rẹ̀ àyàfi Allahu Rabbul Alamin ẹni tọ́lọ́ bá sì fi mà ló lè mà kọ́ wá fi mẹ́ni kankan kò fi mọ̀ àwọn màláíkà tó súnmọ́ kò fi mọ̀ àwọn ìránṣẹ́ tó rán níṣẹ́ ọlọ́ni walillahi ghaibus samawati wal ard tọ́lọ́run ọba òun náà ni gbogbo ń tó pamọ́ tí ń bẹ ní sánmà àtìlẹ̀ kì í ṣe tẹlómi eléyìí á rí i pé walillahi ghaibu samawati wal ard wọ́n ti ti nǹkan tó yẹ kí ó wá lẹ́yìn wọ́n ti síwájú láti sàmì sí pé bẹ́ẹ̀ náà ni kò lè jẹ́ bá mi wọ́n máa ń pè léyìn ní hasran wa qasr walillahi ghaibu samawati wal ard nítorí pé tó bá pé dè lárúbá lásán ni ọtọ́ lè dè lárúbá ká sọ pé ghaibu samawati wal ard lillah ghaibu samawati wal ard lillah àmọ́ tó bá sọ pé ghaibu samawati wal ard lillah kò tọ́ka sí nǹkan tí ọlọ́run ọba wa sọ dáadáa wípò nìkan náà ló gẹ́gẹ́ bíi kí ọwá gẹ́gẹ́ bó ṣe wá náà alukur'an ni pé walillahi ghaibu samawati wal ard fi àwọn nǹkan tó pamọ́ tí ń bẹnu sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ìmọ̀ nípa rẹ̀ ò sí fẹ́lómi àyàfi Allahu Rabbul Alamin onìkan ló mọ̀ nípa ń tọ́pamọ́ tí ń bẹnu sánmà méjèèje àti ilẹ̀ méjèèje kò sì fi ìmọ̀ nípa rẹ̀ kò fi mẹ́ni kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ àyàfi tó bá wù Ọlọ́run láti fi mẹ́ni tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀. torí ẹ níta wà ń pọ́ pamọ́ yẹn ọ̀dọ̀ wa lọ pamọ́ sí níta ń pẹ́ nìkan ọ̀mà nípa gbogbo nǹkan pátá kò sí tí ó pamọ́ sí ọba ẹlẹ́dàá wa ọba ẹlẹ́dàá wa òun náà ní agbára ẹnìkan kan ò lágbára òun náà tó nímà ẹnìkan kan ò ni ọ̀rọ̀ gbẹ̀ndẹ̀ alùpùpù dídì rẹ̀ tẹ́rí kò rí bá mi ẹ̀là tẹ́lẹ̀ mẹ́hẹ́l bọ́sọ̀ àyàfi bí ẹni sẹ́jú lásán bí ẹni sẹ́jú lásán níbi ìdàlùkìyàmù tí ọba dé ní dídì rẹ̀ ọ̀jẹ̀ nítorí pé látàrí agbára ọlọ́run ọba tó lọ́wọ́ bá ní ọlọ́run ọba bá fẹ́ mú ìgbéǹdàlùkìyàmù dé kò bùkátà láti pe àwọn abánisíṣẹ́ kò bùkátà láti pe abániwọ́ nǹkan wá torí pé tó ń bá ń fẹ́ kí nǹkan kan ṣẹ àṣẹ náà ní ìpè kan fẹ̀yẹ̀kùn jẹ́bẹ̀ kó sì máa jẹ́bẹ̀ gẹ́gẹ́ bọ́lá ti sọ pé wa ma amruna illa wahidatan kalamhin bil àti àwọn ọlọ́run ẹ̀yọ̀kan náà ó dàbí pé kéèyàn àdíjú àbí kọ́ yíyájú lójijì tó bẹ́ẹ̀ làṣẹ ọlọ́run ọba wa tọ́lọ́run ọba bá ti pàṣẹ ìjọlọ́run ọba ń fẹ́ kókó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ torí ẹ̀ kí wọ́n á ní nǹkan tí ó mú ọrùra rẹ pín tó ń fi wò pọ́ lọ́wọ́ bó lè gbọ́ bùkátà rẹ ó ń wò pé bùkátà tó gbé síwájú ọlọ́run ó ti pọ̀ jù torí náà kò dájú pé ọlọ́run máa gbọ́ kò sẹ́ni gbọ́ yóò gbọ́ nítorí pé tóun bá fẹ́ kí nǹkan kan ṣẹ ṣẹ kó sì máa ṣẹ náà ni. asáà ó náà oní àdìgbìndà lùkìyàmù a sì rí pípé pé ní asáà ó wá nínú àwọn àyà púpọ̀ yasalunaka ani saacati ayyana mursaha fima anta min dhikraha ila rabbika muntahaha innama anta mundiru man yakhshaha ka'annahum. يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها نينو أمور كتان قدوك بند القيامة هي الساعة أجاتي أقبوك ميولو بين الله وباني يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا بين الوان وحديث النبي محمد صلى الله عليه وسلم سجايك wọ́n ti pè gbéǹde alùkìyàmà ní asáà gẹ́gẹ́ bí arákùnrin tó wá bá nàbì sallallahu alayhi wa sallam tó ní mẹ́ta sáà ìgbà wo gan ni gbéǹde alùkìyàmà ó dé ànábì wa dá lóhùn ó ní má a'dadta laha kí ni nǹkan tó palẹ́ sí ilẹ̀ dé gbéǹde alùkìyàmà tó ń béèrè ìgbà wo ni ó dídé rẹ̀ ó dájú ṣùgbọ́n kí ni tí wọ́n ti ṣe kalẹ̀ gbéǹde alùkìyàmà tó bá dé kò bọ́ lẹ́jà fún bẹ́ẹ̀ náà ni malaika Jibril alayhi salam ní ìgbà tó ń náwó tó béèrè lẹ́yìn ìgbà tó àwọn àbèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam o si ṣe béèrè ní ìgbà tó béèrè lẹ́yìn ìgbà tó béèrè nípa al-islam lẹ́yìn ìgbà tó béèrè nípa al-iman lẹ́yìn ìgbà tó béèrè nípa al-ihsan qala akubere ni ani saa ó wá ní sọ fún mi ìgbà òní gbẹ̀ndà òde o qala mal mas'ulu anha bi a'lama min as-sa'i ọlọ́ni wọ́n máa amúrò saa ọ̀rọ̀ gbẹ̀ndà dídé rẹ̀ kò yàtọ̀ sí illa lamhil basar àyàfi bíi kásẹ̀jú lásán aw huwa aqrab àbótiẹ̀ tún yá jùlọ nítorí pé tọ́lọ́wọ́n bá bá fẹ́ ìgbèǹde alqiyama kó dé àṣẹ náà ní ọ̀pá inna Allaha ala kulli shay'in qadir ọlọ́wọ́n bá lágbára ni lórí gbogbo nǹkan kò sí tọ́lọ́wọ́n bá fẹ́ fẹ́ tó ju agbára rẹ̀ lọ a sì ti mà wípé dídé ìgbéǹda òkèèyàmù ó ní í ṣe pẹ̀lú kọ́lọ́hún bọ́ pàṣẹ ọlọ́run bá ní ti pàṣẹ ní ètò ìgbẹ́kọ́sọ yòódì tí bá ti mọ̀ kó dá màláìka kan nínú àwọn màláìka tó dá òun jẹ́ Israfil iṣẹ́ tiẹ̀ òun náà ní kó fi atẹ́gùn sí ìhó eléyìí ti ń bẹ lẹ́nu rẹ̀ láti ìjọ́ tọ́lọ́run ti dá ń retí kọ́lọ́hún pàṣẹ ní kó fi atẹ́gùn sí tó bá ti fi atẹ́gùn sí tàbí fatẹ́gùn sí gbogbo nǹkan tí ń bẹ nínú ilé ayé yìí báyìí yọ dàrú yọ dàrú jọ́nà lẹ́rìí tó ṣe pé gbogbo ẹni tí ń re ma lọ yọ pa ọmọ rẹ̀ àwọn ọmọdé kéékèèké wọn dẹni tó hewu lórí a rí i pé àwọn ẹni tó ṣe é pé gbogbo nǹkan tí wọ́n bá ní lóyún sínú kò bá àjẹpálẹ àná lásán wọn ẹsẹ lóyún yẹn wọn tọ dànù á rí àwọn èèyàn tí wọn máa hún ríra bí ẹni mutí wọn ò hún ríra ìyá tí ń bọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ló le koko ọjọ́ yẹn òun náà ni ọjọ́ tó ṣe pé gbogbo ìtòlé ayé yọ dàrú máwọn ọmọ aráyé lọ́wọ́ Ọlọ́run bó tún ní kó fẹ́ atẹ́gùn mi sí tó bá wá fẹ́ atẹ́gùn mi sí فصعق من في السماوات والأرض إلا ما شاء الله gbogbo ẹ̀dá tí ń dẹnu sọmọ àti lẹ gbogbo wọn pátó kù gbanagana ẹyà fẹni tó bá wọ Ọlọ́run kọkọ mọ kù nítorí ẹ kullu shay'in fani gbogbo nǹkan kullu man 'alayha fan gbogbo nǹkan tí ń bẹ lókè pẹ iná ni ọ àná àmọ́ àwọn ẹ̀dá kan bẹ gẹ́gẹ́ bọlọ ti ṣe sọmbì fasa'iqa man fi as-samawati wal-ard illa man sha Allah àwọn ẹ̀dá kan bẹ tọ́lọ́wọ́n bò nípa wọ́n làwọn tààyàn ní làwọn tọ́lọ́wọ́n nípa yẹn wọ́n lọ́lọ́run lọ́ mọ́ wọn àmọ́ ó ṣeé ṣe kọjá pé nínú wọn iná làwọn ọmọ tọ́lọ́run dá sínú àlùjẹ́nà tí wọ́n máa ṣiṣẹ́ sí àwọn ará àlùjẹ́nà wa yatufu alayhim wildanun mukhalladun àwọn ọmọ tí wọ́n máa bẹ gbére kése táwọn ò ní kú àwọn náà ni wọ́n máa lọ ni máa bọ̀ láàrin àwọn ọmọ àlùjànnà tí wọ́n máa bá wọn ṣiṣẹ́ so àwọn eléyìí wọn ni wọn ò ní kú so àwọn ẹ̀dá tọ́lọ̀ ti dá sínú àlùjànnà tẹ́lẹ̀ náà wọn à ní kú nítorí pé àlùjànnà kì í parun àlùjànnà kì í parí ti dá kò ní parun tọ́ àwọn ètò tó ru àga ọlọ́run ọba ń kọ́ ọlọ́run bó tún gbẹ̀mí tiwọn náà. ثم نفخ ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون ọlọ́run tó wá ní kó tó fi àtẹ́gùn gbogbo wa wá dìde nínú sàárè wa mọ̀ wá wò fẹ́ ọjọ́ àwídé ni ọjọ́ gbẹ̀ndà òkè àmọ̀ pé ni kọ́lọ́ńdà kún kó sànù wa torí ẹ̀ ọlọ́ni wa ma khalqukum wala ba'thukum illa ka nafsin wahida ṣíṣẹ̀dá àti gbígbé yín dìde lójú ọgbìn nàlùkìyàm kò yàtọ̀ sí dídá àti gbígbé ẹ̀dá ẹyọkan dìde ẹ̀yin lẹ́ ń wò pé ẹ̀pọ̀ ẹ̀yin lẹ́ wò pé tí yóò sì rọrùn sí ọ̀rọ̀ gbọ́ ẹ̀yin lẹ́mu ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ́ba tó dá òun lọ́ba tó tún gbé wa dìde. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó wá fi hàn wá o wípé fẹ́ rí ọ̀rọ̀ gbẹ̀ǹdà àkúyàmù kì í sì nǹkan ká lè máa bàṣìkò jẹ́ lórí ká máa béèrè wo ni ó wà wo ni ó dé gba wo ni ó wà wo ni ó dé torí pé ká mọ̀ gbà tí ó dé gan-an kò sí wá lọ títí bíi ká ṣiṣẹ́ tá a bá rí iṣẹ́ tí ó jà ńlá lọ́jọ́ gbẹ̀ndà alkiyama ṣe ajẹ́pà sórí rẹ̀ ẹni tó bá ti là lọ́jọ́ yẹn òun náà ló lórí rẹ̀ sòkè ṣe pípa àwọn ìgbẹ̀ndà alkiyama ń bọ̀ òun lọ́jà nítorí pé ọlọ́run ọba tó dá wa kò gba déètì lọ́wọ́ wa tó fi dán ní kálukú wa ìgbà tí ó sì pa kálukú kò ní gba déètì lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ apayín àtúnjì yín ọwọ́ ọlọ́run ló wà. gbàtọ́ lọ́n bá bá lọ yá òun náà lọ yá ọlọ́run ọbẹ̀ sì sọ fẹ́nìkan pé nǹkan kan tó ń fẹ́ ṣe yá kẹ́nìkan wá sọ fọ́lọ́n pé kò tí ì yá lọ́dọ̀ tèmi o kò sólù àrè torí ẹ ẹ̀yin ẹ fi ọ̀rọ̀ ìgbéǹde o ẹ filẹ̀ fọ́lọ́n gbàtọ́ pé yóò dé náà ni dé ẹ má wòlẹ̀ dara yín ẹ má ara ẹ má ara yín ẹ má torí ọba tí ó mú wa ó ní ọ̀rọ̀ rẹ̀ kò yàtọ̀ sí ọ̀rọ̀ kádìjú kásẹ̀ jùlọ ó tún lọ yá jù bẹ́ẹ̀ lọ ó sì tún aróyìn ara rẹ̀ ó ní inna Allaha ala kulli shay'in qadir alágbára ni lórí gbogbo nǹkan tọ́lọ̀ ń bá fẹ́ ṣe nǹkan kò sí tó lè di lọ́nà torí ẹ̀ wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a tẹ́lu yín náà lọ́yẹ kẹ́ ẹ máa jiyàn ìgbà wo ni gbẹ̀ndà máa ń bọ̀ ẹ á gbàgbé ìtàn ara yín ẹ àgbàgbé ibi tẹ́ ẹ ti wà ní. ṣébí mà àwọn màmá yín lọ́nà tó yọ yín jáde ìgbà tó lọ́n sì yọ kálukú wa jáde nú àwọn màmá rẹ̀ kí lẹ mọ̀ ta ni wọ́n bínú wa tó dára rẹ̀ mọ̀ ta ni wọ́n bí nínú wa tó ṣe yí pé ọmọ nǹkan kan nínú tó mà lónìí níjọ́ tó wà bì kò sí torí ẹ̀ náà ti sọ yí pé àsìkò ìgbà tó lọ́wọ́ bá mú wa wá sílé ayé gbogbo wa la wá sílẹ̀ ayé ní kpóróntù lólódo ìgbà tá a kọ́kọ́ dénú ilé ayé àmà kankan olódo ni wá gbogbo nǹkan tó o bá lọ mà lónìí gbogbo òye yòówù tó lè wà lórí ẹ ọmọ nǹkankan lọ́jọ́ tó lọ́wọ́ bá mú ọ jáde nínú ìyá rẹ wàlláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run ọba ló mú yín jáde láti inú àwọn ẹ̀yà yín nígbà tẹ́ ẹ̀ mọ nǹkan kan lẹ́yìn fi hàn wá pé gbogbo wa pátá inú màmá náà ní kálukú máa ń gbà jáde kò sẹ́nìkan tọ́jábọ́ láti sánmà nínú wa gbogbo oníkó wa gbogbo oníkálukú wa láti inú ìyá rẹ̀ ló ti jáde gbogbo wa ń gbà tá a ti jáde àmọ́ nǹkan kan bẹ́ẹ̀ ni ìgbà tá délé ayé àmọ́ nǹkan kan nígbà tá jáde eléyìí kò túmọ̀ sí pé irú àwọn kọ̀ọ̀kan tẹ́kíngbà tí wọ́n bí wọn tí wọ́n wà ní kékeré wọ́n sọ̀rọ̀ làákàyè wọ́n sọ̀rọ̀ ọ̀mà kò túmọ̀ sí pọ̀ takò àyà yìí bẹ́ẹ̀ bí anabi Isa aleyhi salam àsìkò ìgbà tí wọ́n bí wọ́n sọ̀rọ̀ wọ́n làwọn ọmọ kan sọ̀rọ̀ ní ìgbà tí wọ́n kọ́ bí wọn.

igi dàbí náà yóò já àwọn èso tútù yóò já wọn lẹ̀ jẹ nínú èso náà kó sì mú mi kó máa jẹ ìdùnnú fún ọ wọ́n yá mi àìgbà wa mà sẹ́nìkan nínú àwọn èèyàn tó o bá rí ti máa. sọ fún wa pé inni nadartu lirrahmani sawman falan ukallima al-yawma insiya èmi mo ti sèlé kíkẹnu ró lónìí mo sì lérí fọlọ́n pé màá kẹnu ró ni ní sọ nǹkan kan pa ọmọ yìí ìkẹnu ró mi nípa ọmọ yìí nìkan ṣe pé mi sọ̀rọ̀ kankan lónìí àmọ́ bá bí mi léèrè nípa ọmọ yìí mo ti kẹnu ró ń parí ní ìsìn ní bẹ́ẹ̀dọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo ọ̀rọ̀ tó máa yín sọ kì í sọ̀rọ̀ òmùgọ̀ kì í sọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ ẹni tó máa yín ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ dí lónìí ọlọ́run sì ni wàlláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run ló mú yín jáde láti inú àwọn ìyá yín ìgbà tó sì mú yín jáde ó mú yín jáde ní mímú jáde tẹni tí ọ̀dà nǹkan kan mà tí ọ̀ma nǹkan kan ni bó wàá ti fẹ́ sọ́rù tà nẹ́bìrì sáyìí ìgbà tí ìyá sì gbé tó déwájú àwọn èèyàn tí wọ́n rí àá wọ́n ní ọkùtà haruna ọmọ ìyá haruna mákàna abókè mọ́ra àṣọwò ìnùwọ̀n mákàna ọmọkè bàríyà bàbá ẹ kìí ṣèyàn abó ìyá rẹ̀ sì ṣe panṣágà mo rò pé ẹ ti rí owó zòun torí pé bàbá abú ni ó bí máa bú ìyá panṣágà ni ó bí ọmọ <clears throat> ọkọ̀ọ̀kan òkun kọ́ńbọ́ọ̀dù fa asharat ilay màtọ́ máa ti sọ ike kọ́ ọ sọ pé òun o òun kẹnu ro ni òun ti ṣèlérí fọlọ nípa ọ̀rọ̀ ọmọ yìí o <laughs> ọba náwó sí ó ní ẹ máa bá sọ ọ gbádùn. ó dájú pé torí tí ọba pé tí wọn dàrú tí wọn máa bá lu eléyìí sọ̀rọ̀ létí <laughs> so ọmọ bá kí ẹnu bọrọ qala inni abdullah a kálukú ọfẹ túlẹ <laughs> ẹ ti bí tipẹ́ ni ẹ ẹ wà ọmọ tá à ń bí sọ ká ṣẹ̀ṣẹ̀ máa kọ́ wọlé dé tá tá tá tá tá tá kó kọ́ tó gbé dé. eléyìí wá ń sọ ọ̀rọ̀ láwọn èdè tó jinlẹ̀ kọ́lẹ̀ inni abdullah gbogbo ẹni pè ya ń jàgàn yọ fẹ́ túlẹ̀ pẹ́tọ́ àwa ríre lónìí o tún wá ní atani al-kitab Allahu rabbul alamin ẹrú rẹ ni wọ́n jẹ́ o tún wá fún mi ń tira wa ja'alani nabiyya o ah. tún sèmi lánàá lọ́mọ rọ́ńdọ̀ yìí so gbogbo ọ̀rọ̀ yín ó ń tinú màá jáde kò túmọ̀ sí pọ́rọ̀ ọlọ́run tó sọ ń bì kò rí bẹ́ẹ̀ nítorí pé a sọ pé kharaja makhraja al-ghalib tí gbogbo majority yín pátákáàfà bàtà mú yín jáde nínú àwọn ẹ̀yà yín amú yín jáde ní lẹ́ni tí ò mọ nǹkan kò túmọ̀ sí pé àwọn èèyàn kọ̀ọ̀kan sí o pé ńgbà tọ́lọ̀ ń dá wọn tí wọ́n jáde sáyé ọlọ́run fún wa mà bẹ́ẹ̀ ni wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run ọba yọ yín jáde láti inú àwọn àyà yín òun náà àyọkúrò náà tún wà ń bẹ̀ nítorí pé láti inú ìyá kankan kọ́ lọ́lọ́run ti yọ bàbá ńlá wa ádámà jáde láti inú ìyá kankan kọ́ lọ́lọ́run ti yọ ìyá ńlá wa Hawwa'u jáde torí a sọ pé yìí náà kharaja makhraja al-ghalib pé ètò pọ̀ jù ní ìsìn nínú gbogbo èèyàn tó wà láyé minus two ṣé gbogbo alájáde nù yà wá àbí èsè gbogbo wa gbogbo wa ni nítorí two two two only ọ̀gọ́dà níbi ìṣàgùn àlẹ́ ìṣọ́lá tí ò ní bàbá inú ta ló ti jáde inú ìyá Hawa ohun òsínú ìyá jáde inú bàbá ló ti jáde bàbá tọ́lọ̀ ń ṣe ní ọkọ rẹ̀ nítorí àwọn sọ pé ádámà ni bàbá gbogbo èèyàn kò yọ Hawa náà lẹ o nítorí pé ńgbà tó lọ́wọ́ da Hawa láti ara eegun ẹ̀fọn àyà Ádámù lọ́lọ́run ti yọ tó fi dá Hawa sọ̀ngbà tí ò jẹ́ pé láti inú ìyá làwọn ti jáde àyà yẹn kò túmọ̀ sí pé kò ṣe déédéé o torí pé gbogbo ẹni tó wà láyé minus two only kí á ní two jama ní nọ́mbà lẹ́gbẹ̀ẹ́ bílíọ̀n bílíọ̀n bílíọ̀n bílíọ̀n tẹ̀sí pé tù náà lọ́lọ́run tó fi ṣe ìpìlẹ̀ àwọn èèyàn torí ẹ̀ lè jẹba ọlọ́run ọba ní wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run ọba ló fa yín yọ láti mú àwọn àyà yín o àyà yìí sì ń ṣe àfihàn sí wa ká sọ́ra fún àwọn nǹkan tá à ń pè ní ọ̀làjú ayé sí àwọn kẹta ń pè ní modern technology modern development tó tún wọnú ọ̀rọ̀ mìíràn nítorí pé aláṣùlù ni pé ẹni tí yóò bíyàn tó lóyún èèyàn sínú tí ó bíyàn lọ́mọ ìyá èèyàn ló yẹ kó ṣùgbọ́n látàrí ìwákùwà ọmọ èèyàn wípé ètò ọmọ nípa ẹ̀rọ ó ti sún síwájú ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ iná lọ́mọ tá à ń bí lónìí gbaná àwọn àyà tí ẹ ṣe ya wọn. ọlọ́run sọ pé wallahu akhrajakum min butuni ummahatikum fal aslu an takuna allati hamalatka fi batniha ummaka. ẹni tó lóyún rẹ nínú rẹ nínú rẹ̀ ìyá rẹ̀ ló yẹ kó jẹ́ wàláàkì kò rí bẹ́ẹ̀ lónìí ètò túmọ̀ sí pé gbogbo àwọn obìnrin kẹ́rì tán lóyún tán lóyún ó súnmọ́ kọ́ má jẹ́ pẹ́lòmíì nínú wọn ọmọ rẹ̀ ló lóyún ẹ̀ ọmọ ọlọ́mọ ló wọn gbé aláàárù ọmọ tí bá wọn finú sáàárù ọmọ kí ẹ bá ti ṣe màá ike lónìí gbàtọ́ làwọn ń ṣèwádìí tẹkinọ́lọ́jì wọn wọ́n ní àwọn obìnrin tó jẹ́ pé àwọn wọn lè dóyún ní kó jókòó sínú wọn kún bí lọ́mọ àmọ́ àgbà tó ti pé ẹyin wọn ó lè dọ́mọ wọ́n wá gba ẹyin wọn tẹ́ máa gba ẹyin wọn wọn á papọ̀ mọ́ àtọ̀ ọkùnrin àbúrúkọ mẹ́ọ̀ ọkùnrin tá gbàtọ̀ rẹ̀ ó lè jọkọ wọn ó sì lè jọkùnrin ọlọ́kùnrin tí wọ́n bá wọn papọ̀ bí amaliyatin fiziyaiya tán papọ̀ lọ́nà physics tó bá tó gbà kan yóò ti di ti wọ́n ti ń bára wọn mu wọ́n tún á gbé padà sínú bóyá ìyàtọ̀ lẹ́yìn tó bá jẹ́ pé inú tiẹ̀ ó ti mú ooru jù lápèjúwe kò lè jẹ́ kó yín ó dúró àfi ká gbé sínú obìnrin míì tí ó bá wọn gbóyúnyún wọ́n máa ń perú wọn ní volontiara mutatawia irun wọn pọ̀ bàjẹ́ ní India wọ́n ti gbé àwọn ti wà rẹ́dì ẹ̀fà rẹ́dì ni tẹ́ bá ti pa ẹyin ọkùnrin ẹyin obìnrin papọ̀ má tọ̀ tọkùnrin kan ẹyin ohun yòówù wọn bá jẹ́ síra wọn ọ̀ka wọn inú tàwọn ti rẹ́dì ẹ wá gbé sínú àwọn kóyún yẹn máa dìvẹ́lọ́pù bẹ̀ kọ́ máa dìvẹ́lọ́pù bẹ̀ àwọn wàá bá wọn gbóyún yẹn fún sìmẹ́sì nígbà tó sì mẹ́sàn-án bá pé wọ́n gbowó sẹ́ wọn ó lè jẹ́ five thousand dollars èèlò wà ní five thousand dollars. nígbà tí ọba wa bímọ lẹ́yìn oṣù mẹ́sàn-án wọ́n wá gbọ́mọ fọlọ́mọ tí ò lè finú tiẹ̀ gbóyún tòmátò ẹ̀pọ̀ ńlọ lẹ́yìn tọ́dọ́ ma tọ́lá ń sọ pé wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a láti inú àwọn ìyá yín lọ́lọ́run ọba ti mú yín jáde nígbà tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan sáwọn ìyá wa wá lélẹ́yìn tí ìyá tiwa lẹni tó ṣe pò nǹkan ni ẹyin tiẹ̀ papọ̀ mọ́ omi bàbá wa tí wọ́n fi wá dà wá sí ìyá wa ni ara mọ̀fì ìbá tuntun dá sílẹ̀ sáyé nù. torí ẹ̀ ẹ̀sìn Islam àwọn àwọn fọ́tò bí wọ́n ti máa ń ṣe kínní ọ̀pọ̀ ọ̀pọ̀ mẹsẹ máa ń ṣe so islam ò fara mọ́ gbogbo ẹ èyí tó sẹpẹrẹ díẹ̀ ń bẹ náà ní kó jẹ́ pé tí ọkùnrin yìí tó bá súnmọ́ obìnrin yìí kò súnmọ́ wípé obìnrin yẹn lè lóyún wọn kàn máa ṣe àṣedànù yẹn ni fọdún rẹpẹtẹ àmọ́ tó gba àtọ̀ ọkùnrin yìí tí mú ẹyin obìnrin yìí tí wọ́n bá papọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ physics yẹn fún bí iye ọ̀sẹ̀ mélòó so tí nǹkan yẹn bá ti bára wọn dọ́gba tí wọ́n tún á gbé padà sínú obìnrin tó jẹ́ ìyàwó ọkùnrin tó ní àtọ́yùn tó yìn ọ́ àmọ́ ga nínú rẹ̀ eléyìí ni ìtàn sọpọ́ sẹ́pẹ́rẹ́ àmọ́ náà tá a bá lè fulfil àwọn conditions. kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ òun náà ní pé ká ní garanti pé àtọ̀ tọkùnrin yìí níbi tá a bá gbé kalẹ̀ sí ní láàbù kò ní lòpọ̀ máa tọ̀ ẹlòmíì lè má dá nítorí pé àtọ̀ àwọn èèyàn wọ́n ti di ó ti di tí wọ́n máa gbàjọ tí wọ́n máa stọ̀ náà gẹ́gẹ́ bí a ti ṣe ní blood bank bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe ní cement bank ó ti pọ̀ láyé nìsí àwọn òyìnbó náà lọ da gbogbo ẹ o àwọn èèyàn wa máa lọ wọ́n máa yàtọ̀ wọn wọ́n máa dà sínú kíní tíìbù wọ́n máa dà bẹ̀ máa dà bẹ̀ máa dà bẹ̀ wọ́n bí wọ́n ṣe máa ẹ̀ táwọn ẹranko tó wà nù rẹ̀ ti ń déyàn tí òfin ní kú tọ alákọ̀ọ́kọ́ nù kọ́mọ̀dé nítorí pé nínú àwọn kéṣìṣì tó wà láwọn court láwọn ìlú òyìnbó yẹn ó ní làwọn kéṣìṣì tàwọn obìnrin tí ọlọ́kọ tá sì fẹ́ bímọ wọ́n sì fẹ́ bímọ gan láì jẹ́ pé wọ́n tún lọ ṣe zina wípé àwọn fẹ́ jàǹfààní tẹkinọ́lọ́jì wọ́n wá lọ sí báńkì àtọkùn yóò wá lọ sọ pé ẹ ta àtọ̀ fóun àwọn ọpẹrẹtọ tó sì wà ń bẹ kí wọn bò mú ẹyin tó ń kí wọn papọ̀ kí wọn padà gbé sóònù abẹ́gẹ́tì ẹ̀ sọ atọ́kùnrin tó wọn fẹ́ rà òun fẹ́ ra atọ́kùnrin tí ó jẹ giant sódà tó ń bá bímọ yóò fi jẹ́ ni incredible hawk akramakumullah nígbà tí wọ́n ta àtọ̀ fún lọ́mọ bá di ọmọ tó tínrín. apá rẹ gan kò jọ máa ká lọ ẹ kí ló ń tọrọ kí lẹ ta fóun kéèsì omi sọ pé ẹ ta àtọ èèyàn funfun fóun tójú rẹ̀ dàbí ojú mùsù sọ nígbà táwọn wá tá àtọ fún ó lè jẹ́ pé táwọn náà kọ sí lánàá ò sẹ́wọ̀n pé ọmọ máa lúpọ̀ wọ́ọ̀dù so àtọ̀ táwọn wá tà fún jẹ́ dúdú kékeré abèrè kílẹ̀ fáwọn. kéésìsì tún wà láwọn kóòtù wọn bẹ́ẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ẹ̀sìn Islam láyé sì sọ pé àkọ́kọ́ nù àtọ̀ ọkọ rẹ̀ yẹn a gbọ́dọ̀ ní garanti pé kò lúpọ̀ mọ́ ti ẹlòmíì secondly báwo lẹ́sẹ̀ gbé báwo lẹ́sẹ̀ gba ẹyin tìyàwó tí ẹ̀ ní bọ́ sí hòhò. Si torí pé ní ìsinsìnyí máa fẹ́ gbẹ̀yìn obìnrin wọ́n fi kíní kankan kíní kankan àwọn kíní lọ́wọ́ gúngùn kan wọ́n kì bọ́nú rẹ̀ wọ́n kì bọ́ọ̀dì rẹ̀ wọ́n máa àbí òye wa wọ́n máa wá bíi tẹ́yìn rẹ̀ wà lásìkò tí wọ́n wò pọ̀ yẹ kó ti lẹ́yìn. and generally kódà kó ṣe specialist hospital ni wọ́n gbé lọ kì í ṣe teaching hospital àwọn èèyàn péjọ ọbẹ̀ náà báwo ni tó bá jẹ́ teaching hospital ah gbogbo ọmọ ọ̀pọ̀ sẹ́ẹ̀ so wọ́n ní báwo lẹ́sẹ̀ mú ẹyin nínú rẹ̀ tẹ́ẹ̀ní bọ́ sí òhò wájú gbogbo aráyé ọ̀nà wo lẹ́gbà tún gbẹ̀yìn padà sínú rẹ̀ àti àtọ̀ ọkọ rẹ̀ láì bọ́ sí òhò tẹ́bá tí wàá sọ̀ra fún gbogbo nǹkan yìí má fi mọ̀ṣúkẹ́lá ẹ̀rù kò yé wa <laughs> àwọn èèyàn kan ti pẹ́ wọ́n ti fẹ́ra wọn wọn lọ́mọ twenty years wọ́n á gbọ́ nípa ntí wọ́n ṣe láyè sí wọn wọ́n á ní san five point five million wọ́n ní kò tó german kankan kò german kankan àmọ́ bóòlù ẹ ti wá ṣe tẹ́tì sọ́ra fún ntí ó mú yín lùgbọ́ lọ a sọ pé tí wọ́n ti lè sọ́ra fún kí àtọ ọkùnrin kó lùpọ̀ mọ́tẹ́lómi ẹlẹ́ẹ̀kejì wọ́n á ṣe lọ́nà tó fi jẹ́ pé tó bá jẹ́ pé èèyàn kan lásán obìnrin ẹgbẹ́ rẹ̀ èèyàn kan tọ́jú obìnrin ẹgbẹ́ rẹ̀ ọba ti lè dá ẹyin rẹ̀ mú àní jẹ́ kí wọ́n pé méjì wọ́n sì gbọ́dọ̀ tán kámẹ́rà ń bẹ̀ nígbà tí wọ́n bá mú ẹyin yẹn so ìgbà tó ti jẹ́ pé èèyàn kan ó ti tó ṣe wọn gbọ́dọ̀ pé méjì kò lè ṣeé ṣe àfikún pé méjì wọn gbọ́dọ̀ pé mẹ́ta à wọ́n mà tó mẹ́ta wọn gbọ́dọ̀ pé mẹ́rin under condition tí gbogbo wọn sì jẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ tọ́ torí pé má òbí ìhàlẹ́ gbọ̀rọ̀ rẹ̀ tí yòókà dọ́rọ̀ bí kọ́dẹ̀ rẹ̀ túláàsì ńlọ́jẹ́ kí sẹ́rí ọ̀sán pé kò burú ajẹ́ pé wọ́n bàtà nídìí náà lálò fún kò gbọ́dọ̀ lé torí ẹ̀ ló ṣe jọ pé tó bá ti lè fulfil àwọn conditions yìí kò sí wàhálà tí obìnrin bá wá jẹ́ pé wọ́n á gbé àtọ̀ tọkọ rẹ̀ àtẹ̀yìn yìí sì nú padà lẹ́yìn ìgbà tí àwọn méjèèjì ti bára wọn dọ́gba tó ti fẹ́ máa doyún tó tó bá bímọ ọmọ wọn náà lápè tó bá tẹ̀lé àwọn conditions yẹn. ẹni tó wá lọ ra màní tó ní kí wọ́n fi sùn lára tó jẹ́ pé kìí sì pọ́ bá ọkùnrin kan zina ni ló fi dọ́ma ọmọ làárí garando yìí kò lọ́kọ kò ṣe zina sáà pé ìdájọ́ zina láàfúnni ẹ lọ́kọ ẹ sì bímọ àmẹ́ ẹ ṣe zina láyé jọ̀ọ̀nù o. nísìnyí ẹ lè má lọ́kọ kẹ́ẹ̀sì bímọ láìṣe zìnà pẹ̀lú àwọn tí wọ́n là kalẹ̀ yìí àwọn àlàkalẹ̀ yẹ̀yẹ́ yìí so irú rẹ̀ pọ̀ bàjẹ́ l'Amẹ́ríkà ọ̀pọ̀ bàjẹ́ especially láàrin àwọn ẹni tó yẹ pé wọ́n ń gbégbé ayé àfẹ́ gbélé ọkọ wọ́n ń gbégbé ayé àfẹ́ níyàwó lọ́dọ̀ so irú eléyìí kápẹ́ wọ́n gbé wá sí kóòtù ṣẹ̀ríyà. a lè fún nídàájọ́ kó ṣe zina nítorí pé zina ìtumọ̀ rẹ̀ ni pé abẹ́ wọnú abẹ́ abẹ́ wọnú abẹ́ èyí tí máa wú ọmọ ti yọ abẹ́ wọnú abẹ́ tí kìí wọ ọmọ èèyàn nú àdámà rẹ̀ bíi kábéèyàn wọ abẹ́ màálùú bíi kábéèyàn wọ abẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ bíi ọ̀bọ torí rẹ ẹni tá béèrè tó wọnú abẹ ẹranko wọn àní ṣèdájọ́ fún kó ṣe zina o àmọ́ yóò jẹ bàbá ńlá yà ẹranko ẹnìkan sì gbọ́dọ̀ jẹ láéláé ti pàlà pàdánù sòṣùgbọ́n ẹni tó dánrú sẹ́wọ̀n wò àní fún nídàájọ́ zina nítorí pé nínú definition náà lẹ́tì máa ma ta lòfin mú wọ́n sọ pé kábẹ́ kọ́ wọnú abẹ́ tí máa wúyàn nínú àdámá abẹ́ wo ni máa wọ ọmọ èèyàn ju abẹ́ èèyàn lọ nígbà tí ìsìnkúrì rẹ̀ dàrú tó àmọ́ wá máa lù kà. bí àwọn alálejànú tọ́ra àwọn alejànú máa ń dikítẹ́tì nǹkan púpọ̀ fún wa wọ́n lè sọ pé kọ́ máa bẹ́lẹ́dẹ́ sùn wọ́n lè sọ pé kọ́ máa bẹ́ ewúrẹ́ sùn bí olórí búkà tí wọ́n mú ní Niger State tó lóun ti ń bá ewúrẹ́ sùn tọdún mẹ́ta kódà ń jọ́ mi kò ní wo ewúrẹ́ ni ó tún wá bọ̀ ọ́n ẹgbẹ́ lórí ibú ewúrẹ́ ni ó wà bá wọ̀ pé kọ́ bóńsù so irú àwọn eléyìí nínú definition yẹn ti rí pé ẹni tó bá bá nǹkan míì tí èsì yẹn sùn wọn àní sọ pé ó ṣe zìnà tí yóò fi jìyà bọ́yẹ gbọgọ́rùn fẹ́ni tí ò níyàwó rí tí ò lọ́kọ rí àbí pẹ̀lú ká gbèjìnà fọ́dún kan àbí ká sọ lóko títí tí ó fi kú fẹ́ni tọ́jà abilékọ àní ṣèdájọ́ fún un nísìnyí wọ́n ṣe tàzír fún ìhánilétí adájọ́ lè rí i pé nínú ìhánilétí ní pẹ́ lọ́pa ọba yìí jẹ́ lélẹ́yìí wọ́n pa sínú rẹ̀ ó dùn so wọ́n á ń gbèrú fídíò yẹn nísìnyí wọ́n á ń gbé ká nínú YouTube wọ́n á ń gbé ká nínú WhatsApp wọ́n á ń gbé ká nínú àwọn gúrúùpù gúrúùpù yẹ̀yẹ́ tán dálẹ̀ wípé ẹnìkan bá màálù sùn àwọn kan náà tí ò ní sẹ́kẹ́ ẹ̀jọ́ sá mo fẹ́ béèrè béèrè kan ní kí ni wọ́n máa ṣe fẹ́ni tí máa ń bẹ̀rẹ̀ kó sùn ẹ gbọ́rọ̀ kàlàǹfọ́ọ̀bì sẹ́rù béèrè tó yẹ kó sẹ́ni tó mà lù aláṣẹ. Hmm? torí pé ìbàjẹ́ tẹ rí yẹn wọ́n yẹ gbé bàjẹ́ lárugẹ tó bá wà nù gúrùpù tó bá firu fọ́tò orí ibùn sí wàá parẹ́ wàá dilítì ara rẹ wàá pa gbogbo gúrùpù yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. a ní gúrùpù òfò sọ́nà lọ bí ọ pé kọ́ ọmọ wọ gúrùpù tẹ́lẹ̀ náà ni táwọn fi máa gbégbékúgbé ránṣẹ́ sí ọ àwọn gúrúùpù orí búmi náà tún wà wọ́n lè gbé fọ́tò ẹnìkan ránṣẹ́ wọ́n wá lè yá ní hòhò ọmọlúàbí wípé eléyìí o ó kọ báyìí ní jẹ́ o Italy lọ wá o ó ń tan zina ó ń tan éètì ká láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ bá rí ẹ sá fún ni ẹ má bá sun wọ́n wá yà á bẹ́ẹ̀ hòhò ẹ dákun ẹ dìlítì ara yín kó gúrúùpù orí bú ókè tó bá fẹ́ ṣe kìlọ̀kìlọ̀ fáwọn èèyàn kò lè ṣeé ṣe àyàfi lẹ́yìn náà ẹ̀yin náà kílẹ̀ ń wá dédìí zìnà tẹ́lẹ̀ náà tó fi wọn máa kìlọ̀ fún yín pé má ṣe zìnà pẹ̀lú eléyìí àmọ́ olè bẹ́ẹ̀ lómi ṣe. ẹni tí ń ṣe zìnà kò sára ẹni tó ti ṣe tí ò lè bá wàhálà pàdé ó dàbí òwe lárúbáwá ni òwe yẹn sọ pé ayna mattajahtu alqa sa'dan kò síbi tí mo sá lọ tí ń bá sáádù pàdé ńbo ló ń zìnà sá lọ tí ọ̀bọ̀ra pàdé kò sí wọn lẹ́nìkan ló ń sá fáwọn èèyàn rẹ̀ pé wọn ọ̀dá àwọn èèyàn fún ni wọn wọ àwọn ọ̀dẹ èèyàn rádaràdá ni wọn ọ̀wá sá lọ sọ́dọ̀ àwọn ẹ̀yà mi ó wá rí i pé gbogbo òwà tó ń ká alẹ̀ páwọn èèyàn ó máa wù àwọn eléyìí náà tún ni tí wọ́n tún jù bẹ́ẹ̀ lọ ní ẹ̀dá gbogbo ayé ni sáàdù àyìnà màtẹ̀já tó alùpàṣàdàn kò síbi tí mo sá lọ tí ń bá àwọn ẹ̀yà mi pàdé ńbẹ ìyẹn ni pé ìwà kálukú wọn yúnífọ́ọ̀mù ni pẹ̀lú táwọn èèyàn mi bẹ́ẹ̀ náà ní bolo ní zina lọ tó ti lọ́ọ́ ṣe zina obìnrin wo lọ́ọ́ bá ṣe zina tí ò láìkìlì kọ́ bọ́ràn pàdé kò sí àlefẹ́ni tí ń yàgbẹ́ nílé ìgbẹ́ tiẹ̀ tọ́já dání tára alégin ẹ̀ bá a lò tá a lè fi wé ẹni tí ń yàgbẹ́ nílé ìgbẹ́ ọjà tá a lè fi wé nítorí pé ilé ìgbẹ́ ọjà yóò tó a contaminated oríṣiríṣi germs tí ó so mọ́ ń látàrí eléyìí wọ́ lóṣù eléyìí náà wọ́ lóṣù eléyìí náà wọ́ lóṣù ẹni tó ní wa so gbogbo ẹ̀ ló lè kó ní ìtòsí pé agbára ìzáàlì gan lè má kà mọ̀tò bá pè wọ́n lọ ń dá lu rẹ lómi tí gbẹ bá gbọ̀n kò lè yàgbẹ́ ń bomi àfi ní <laughs> tiẹ̀ kọ́lá tó ń bá lu tó jìnnà àfi ah ìgbẹ́ tọ́ba gbọ́n ọ débi kan ọ̀ya ìgbẹ́ náà níbikíbi akramakumullah torí ẹ̀ á rí i pé ìgbà tí ó ti ṣẹlẹ̀ pọ̀ mí èèyàn ó ti báyé jẹ́ ìranù ti pọ̀ zina oníkà bẹ́ kọ́ wọnú abẹ́ tí máa wúyàn nínú àdámẹ́yàn láì sí ìṣojú. Si láì sí ìṣojú kí ni ìṣojú ó náà ni pé ah nígbà tó wọnú ilé rẹ yàrá rẹ ni orí bẹ́ẹ̀dì rẹ ni bàbá bóbìnrin náà ló sùn kábẹ̀ táwa ni wọ́n fi dá tí ó wọ yàrá àyàwó rẹ tí ó lọ sùn sórí bẹ́ẹ̀dì rẹ yàtọ̀ síyàwó rẹ tọ́ obìnrin sì ti mú wọ wọn náà bá rọlù kó tó wojú o ti wá rọlù tán lọ bá rí ah a'udhu billah tó bá pọ́sibù kiri rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àmọ́ àwọn fòkàn àwọn òní máa ń sọ nǹkan ó ṣeé ṣe kó lè ṣẹlẹ̀ ó ṣeé ṣe kó má lè ṣẹlẹ̀ àmọ́ obìnrin tí náà máa wọ ọ̀ràn ni pé kí ló dé wọn náà máa ń sọ pé orí ẹ̀ dàrú ní kí ló wá débi ṣé ìwọ ìyá alágbádá kọ́ ni àkẹ́sì ìyá alágbádá àfihàn alákòóbá ti sálámà pálọ̀ ń bẹ òjò kù forí bẹ́ẹ̀dì ìyàwó yàwó lọ wá lọ sí kíni lọ lọ sùn sí ṣe lè ń jẹba tí ò tún sí àpẹẹrẹ pé ẹrúbìnrin yẹn kì í ṣe ọmọlúwàbí o ìwọ náà nípìn bẹ́ẹ̀ bí ká pé ìwọ àtẹnìkan lẹjọ ní ẹrúbìnrin wàlákìn ìwọ ti yọ̀ǹda ìbálòpọ̀ pẹ̀lú ẹrúbìnrin yẹn fẹ́ni tẹ́ ẹ ní pé wò ní máa bá lò nítorí pé kọ̀tọ́kẹ́yìn méjèèjì ọmọ bá lò nígbà tó torí pọ́bà àti jẹ́rú fún yín ẹnìkan náà ni ọmọ bá lò ẹ̀hìn lọ di pé ọmọ lúpọ̀ lọ lóyún tó bí mata lọ́lọ́mọ ẹ̀hìn torí rẹ̀ wọ́n ti wá lọ yọ̀ǹda rẹ̀ àwọn kan rí njọ́ kan pété ọ̀rẹ́ rẹ òsín lé oṣù rí ah ìyẹn sì dá báyìí ìyẹn ṣe kíni máa bọ̀ ń dín jẹ́ járe lọ́ba bá lò eléyìí àní sọ ipò ṣe zìnà àmọ́ yóò gba ìbáwí nítorí pé òun náà ní ìpín kan ní inú ọrùn ọmọbìnrin torí ẹrú rẹ̀ náà ni sàmọ́ yóò jìyà nítorí pé ìwọ nìkan kọ́ ló ní o sì ti filẹ̀ fún ẹnìkejì pò ní máa bá sùn bọ́ fẹ́ kọ́ kó ṣe pé yọ́ máa bá wọ̀ fọṣọ yọ́ máa bọ́ yọ́ máa bọ́ tún léṣe sọ akramakumullah torí rẹ̀ irú ẹni tó bá bá irú obìnrin tí wọ́n wá gbé àtọ ọkùnrin tán papọ̀ mẹ́yìn tí ẹ̀yìn wọn àní sọ pé ṣe zina tó bá lóyún àmọ́ ọ̀bàyéjẹ́ àṣekà àṣebí èèyàn abú èèyàn rádaràdà ni adájọ́ wa ṣe ìbáwí ìhánilétí fún un adájọ́ ara ti sẹ̀ríà islam fún adájọ́ láǹfààní bẹ́ẹ̀ nù òní ọ̀wọ́ á lọ pè gbogbo irú ìyàwó ni irú ìyàwó ló lè jẹ́ kí léyìí ọgbọ́n àtàwọn rú rẹ̀ so ó lè sọ yìí pé wọ́n lọ bẹ́ lórí àfa bó bá lóyún bá ti doyún lóòótọ́ wọ́n ní ẹjọ́ bí mata bó bá bí mata bẹ́ lórí gbogbo ẹni tó tún fẹ́ ṣe irú rẹ̀ ṣé yóò ṣe má báńkì yàtọ̀ ṣé yóò tà mà gbogbo ẹ̀ wọ́n tilẹ̀kùn ẹ̀ tó bá sì wù ú wọ́n lè sọ pé kí wọ́n lọ fi sẹ́wọ̀n ọdún mẹ́wàá pẹ̀lú sí àṣekára àfa yóò ti lálàsì kó tó jáde so gbogbo irú àwọn adájọ́ tẹ́ni kádájọ́ wo ń tọ́ bá tọ̀hún adájọ́ ni ó wò torí pé n tó lè mú kí lágbájọ́ gbọ́n ó lè má wúlò fún dọ́là nísìsiyìí wọ́n sọ pé ẹnìkan gbọ́ létí nígbà tó wá gbọ́ létí eyín rẹ wa yọ bẹ́yìn sí lágbára tó eyín bá yọ ó lè ti máa gbọ̀n tẹ́lẹ̀ o kò ná dáràn o kò ná yọ rẹ wa sọ pé kí wọn náà wá gbá tiẹ̀ ọ ọgbà eyín ọ̀yọ́ <laughs> èyí tó o lè ṣe lè má kì í tó adájọ́ wàá pàṣẹ pé kán lọ yé eyín tiẹ̀ náà wọ́n gbé lọ́dọ̀ àwọn dentist ẹ̀sìn mọ̀ pé sẹ́ dentist ní ìsìn nínú sẹ́ tí wọn ò tí ì lọ síwájú pọ̀ ńbẹ̀ ni plier wọ́n lè mú plier àbí pinches wọ́n máa fa yín so so sẹ́mi pé wọ́n máa dùn wọ́n máa ké pọ̀pọ̀ kẹ́nìbọ̀ ẹ má pé pẹ̀lẹ́ wọ́n ti wá yọ sọ́sẹ́ mọ̀ kí wọ́n ti ṣe fifty fifty báyìí àmọ́ eléyìí sọ pé etí tó ń gbà kò dájú kó dùn tó ètò dùn ó ti yé gbogbo ara nà because tí ẹ̀tọ́ gbà wọ̀ ó nípa débi pé yín yọ àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ní sọ ọgbà létí gan mímí omi adájọ́ yẹn wá lè fi kún fún un lẹ́yìn tí wọ́n ti gbé yín rẹ̀ tán wọ́n ti gbà létí àmì tí yín kò dọ́gba adájọ́ yẹn kan wà nù kọ́ lè súnmọ́ ni kọ́ gbàpìlà rẹ̀ dànù torí èèyàn pàtàkì ní láwùjọ ṣé n tó ṣe dá ìwà burúkú tó wù fọ́dà ọkọ̀ gbàpìlà rẹ̀ dànù ni ah! ìtújú kò ní kó mbẹ láìláì ọkọ̀ já kẹ́ ẹ̀ ná lẹ́gbàá àmẹ́lòmí bẹ gbàpìlà rẹ̀ dànù pé kíni gbá mi <laughs> so torí ẹ ẹ máa wo kálukú pẹ̀lú kí ló lè mú kàbùkù. bí kọjá pé baálẹ̀ kan lọ́sẹ̀ sí yàn ni wọn amúlẹ̀kẹ̀ ọrùn rẹ lẹ́jọ́ lẹ́mọ́lẹ̀ ẹ mọ̀tẹ́ so kọ̀dà bí ẹlòmíì tó náà lọ́ọ́ de séènì mọ́rùn mẹ́ńtọ́pìọ̀ séènì ránù èwo ló filẹ̀ fún ìyàwó rẹ̀ ẹ máa ń yọ eléyìí lọ́rùn rẹ̀ ẹ máa kékeré ni màá tún fi mí sọ́rùn wa <laughs> àmọ́ baálẹ̀ tí wọ́n yọ lẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ á àbùkù ń kọjá gbogbo àbùkù ẹ̀rí táwọn bá bá fẹ́ hamá àwọn baálẹ̀ kí ni wọ́n máa sọ. wọ́n sì wá lọ dé lẹ̀kẹ̀ mọ́rùn bí ẹran gbọ́ kínní lọ́rùn rẹ̀ bọ́ máa bọ́ lẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ ẹ̀ mọ̀ kẹ́rù wọ́n máa bá baálẹ̀ lèmáàmù náà sọ bá kan ló wí láwàní kí náà máa máa wí. so akramakumullah islam fún àwọn adájọ́ láwọn àǹfààní pa àwọn àdájọ́ pé ẹ̀yin ní kẹ́ wo kí ni tí ó dà láti jẹ́ ní tí ó hàn eléyìí létí àti gbogbo ẹni tó bá fẹ́ hu irú wa rẹ̀ ayé ti bàjẹ́ o jàmá débi pé àwọn ẹni tí ò ṣe ìyá ọmọ wọn bá wọn gbóyún kódà ní India àwọn obìnrin ṣètì ara wọn lọ ni ẹni tó bá ti ṣe tán àwọn òyìnbó gbogbo wọn máa ń lọ sí India purposely nítorí eléyìí sòtọ́ yẹ kí wọ́n lọ wá volontiara tí ọba àwọn ru oyún tó ń bá ti wá bímọ tó bá bá wọn tọ́jú ẹ̀dùgbà kan wọn á gbọ́ ọmọ wọn wọn kó five thousand dollars rẹ̀ fún a'udhu billahi minash shaitani rajim ọba mu ó dàbí baby factory náà ni ètò wa náà ń jà tó lọ kó àwọn ọmọbìnrin jọ́ǹbì kan tó máa bá wọn sùn fóyún àwọn ọmọ tán bá wá bí wọn máa wá gbé fáwọn tí ń wọ ọmọ àwọn tí ọ̀rọ̀ ọmọ bí fúnra wọn wọn máa wá rọ ọmọ ní ten million wọn máa rọ ọmọ ní twenty million a'udhu billahi minash shaitani rajim òkùnkùn sí ní kùnkùn nínú ọmọ mànú ìyá tí ń gbé ọmọ ọlọ́mọ ká ṣé ọmọ pé kìí ṣe ọmọ àtòun tọ́ ọlọ́run á ní wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a a ọ̀rọ̀ ńlá lélẹ́yìí o pé ńgbà tán mú gbogbo ajáde nínú ìyá wa àmọ́ nǹkankan àmọ́ nǹkankan bá sì ṣe padà dà nánu tábà padà sínú sàárè wa tí kálukú bá ti padà sínú sàárè rẹ̀ wọ́n ní pé lólú màmá a bàbá mẹ́kò a bàbá kápẹ́ńtà a bàbá sheikh bàbá ẹ̀ gbogbo ẹ ti parí tẹ́ bá ti nítorí pé. ẹ̀rí tí èèyàn bá ti wọnú sàárè wọ́n máa ń sọ èdè kan léde lárúbáwá kánà aliman kánà muhandisan kánà kánà so wípé ó jẹ́ olùkọ́ wà láyé ó jẹ́ olùmọ̀ nígbà tó wà láyé ó jẹ́ ẹnjìníà nígbà tó wà láyé ó jẹ́ nígbà yíyọ tọ́lọ̀ ń yọ gbogbo ajáde nínú ìyá wa olódo ni wa o therefore ẹ má máa ṣe fáàrí sáwọn èèyàn kẹ máa wá inferiorize ẹlòmíì wọ́tọ́ ọmọ kankan lódò bá ìwọ ńkọ́ bọ́ọ̀ ni wọn náà rí tẹ́lẹ̀ gbogbo apáta ló lòdò àfẹnutọ́lọ̀ ń bá fi màmá torí ẹ̀ ni wọ́n ti sọ yìí pé tàálẹ́mù. فليس المرء يولد عالما فليس أخو علم كمن هو جاهل وايما torí kò كتما kata máa bí láyé lólùmọ̀ torí rẹ̀ gbogbo ntẹ́ bá ti rí sẹ́nìkan bá because we are all equal nígbà tó lọ struggle ìní ẹni tí ẹ rí tó rí láyé struggle tó fi má you also struggle wọn náà rí tiẹ̀ náà sí. rí àwọn ọmọ wa tọmọ ọmọ ṣe bí olódo tí ọmọ ṣe bí akúrí tí ọmọ ṣe ṣe pé wọn mọ nǹkan kan kò sọmọ tí ò lè mọ nǹkan kan torí pé ẹni tó mọ nǹkan náà sọ pé bírílẹ́ǹtì bírílẹ́ǹtì kíkọ́ ló náà kọ́ bìkọ́ sígbà wọn bí sáyé ńkọ́ olódo ló náà kọ́ mọ nǹkan kan ntọ́ka máa ń ṣẹlẹ̀ ni pé bí kálukú bá ti ṣe fẹ́ kọ́pọ̀lọ́ òun ó rí lọ́pọ̀lọ́ máa rí tẹ bá kọ́ ọpọlọ yín ní seriousness ọpọlọ sharp tẹ bá ti kọ́ ọpọlọ yín ní ìmẹ́lẹ́ ẹ rí i pé náà àwọn olódò náà lè máa wà láyé nítorí pé ọpọlọ ọlọ́run ọba ń fi agbára tó pọ̀ sínú ọpọlọ tẹ̀ ń bá ń fi ọpọlọ yín ṣe tó ní agbára ju ọpọlọ lọ tẹ̀sí ń wá ìmọ̀ tọ́ga tọ́ga tọ́ga ẹ̀ ní rí mú o ẹ̀ ní rí mú tán àmẹ́ kọjá gbogbo lẹ́gùn àwọn ẹlẹgbẹ́ yín nítorí kébi tẹ́ gbọ́pọ̀lọ yín lọ́ọ́ ga àmẹ́ni tó jẹ́ ẹ̀ wọ́n já kọ́lọ́ sáti já páàsì ọba ti páàsì kí ni ẹ̀ wọ́n gbẹ́gbẹ́. àbí òye lẹ́gùn àwọn àyọ̀ ànáàsì náà ni ọmọ wa torí ẹ̀ ọlọ́run fi agbára sínú ọpọlọ mi yẹn tẹ̀sílẹ̀ àti ìbùnkẹ́ púpọ̀ ṣùgbọ́n kí ló ṣe wá bá a bá ṣe lu ọpọlọ wa nì òyìnbó òfin nǹkan kan dáa jù wá lọ nítorí pé gbogbo ilé ẹ̀kọ́ láyé tẹ́ bá lọ sílé ẹ̀kọ́ lókèèrè gbogbo ẹ̀yà náà lẹ́ẹ̀mọ́ bá jókòó gbogbo ẹ̀yà náà lẹ́jọ́ máa kẹ́kọ̀ọ́ òyìnbó wo ló lè lé wa múnú ẹ̀kọ́ kò sí gbogbo àti àwọn aláwọn yunifásitì sí yunifásitì àfi tábà tún kọ́ ń kí o lárúbáwá gan àfi tábà tún kọ́ ọ so àmọ́ èèyàn dúdú kí là ń fọpọlọ tí wá sí generally ẹ àmàlà ọbẹ̀ wo lọ yẹ ṣé ẹ òsì kíni àbí ọbẹ̀ àbùlà àbí kíni ẹ dáwà perfect nù sẹ́kọ̀ máa ní kára ṣe ní àbí sáàkì àbábọ́dì àbí kíní kan roundabout àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ so ìdáwà perfect fún nù òyìnbó àwọn ń lo ọpọlọ tiwọn ni wọn ò gbọ́n jù wá lọ wàláhì àwọn sì tún fẹ́ràn group work èèyàn dúdú kónkó jábélé la wá o ẹ̀hẹ́n ni kí n fẹ́ pé ẹja wá kájọ ṣe kínni kájọ ṣe kínni kọ́dà bí wọ́n bá lẹ́mìí bí àwọn ọmọ ẹgbẹ́ pé ọ̀jẹ̀ sọ́ra ayé ni <laughs> wọ́n náà bá ti pọ̀ sọ̀rọ̀ ọ̀ sá fáwọn èèyàn so òyìnbó kún mi dá nǹkan sí tí wọ́n fi ṣe máìkì yìí báyìí ọlọ́lọ́mọ èèyàn tó dáwọ́jọ lé lórí torí pé ẹnìkan lè jẹ́ pọ̀ ńlọ́lá ìdí àyẹn òun ṣe débì kan ẹnìkan àti tá a bá ṣe tán bóde rèé ó ṣe rí nǹkan tí wọ́n máa gbé bọ̀ bóò láti ṣe tí wọ́n fi dé máa nǹkan irú okùn wo láti sí ó jọ papọ̀ ẹ àwa náà lásàjọṣe èèyàn dúdú kọ́ àwọn ọpọlọ tiwa àfi ká tún máa wọ ọpọlọ kan pa fẹ́ yàjẹ́ ọpọlọ kan pa fẹ́ yoso ọpọlọ kan pa fẹ́ yemire ẹ àwa là ń dayé láàmú àwọn amújẹmújẹ àwọn apàyànpàyàn àwọn ọpọlọ náà sánú bí kẹ́nìkan ya páàgùn kó wọn máa sọ àfa àkọ́tàlì gbogbo olùdáràn àbí òye gbogbo àwọn ọpọlọ náà lẹ́rìí lọ́dọ̀ tiwa kò í ṣe pé àwọn ọpọlọ pé à ẹja wa náà ẹja wa náà káti ẹsẹ̀ nǹkan kan látijọ́ nàìjíríà tiwa àti táyà kọ́dà kandu àti níbi tá a tún wá burú sí gbogbo ẹjọ́ lọ́n bá ràn lọ́wọ́ tó bá ṣe nǹkan kan láti wọ́n gbé hàn jọba o tó bá ti fi hàn jọba wọ́n sọ pé kọ̀ competent sòdí àfọ ẹgbẹ lọ sí museum mo rò pé wọn sọ pé made by lágbájá láti lù báyìí ibi tí ó kù sí ń tẹnu bí mọ́tò lásán ló ṣe tí ò ní fò ibi tí ó kù sí nù nítorí pé ọpọlọ tiwa àwa máa ń wò pé bó ṣe dọ́ọ̀lù náà kìtì kálukú náà dọ́ọ̀lù ṣé bá sáré ẹni tó ti bàálù nàìjíríà yìí látọjọ́ tó ti pẹ́ wọ́n sì pátì ńgbẹ ní museum bí àwọn boko haram ọba ti fọ́ ní mẹdógùrì so ẹni tó ṣe mọ́tò lásán gan òjò gba títì wọ́n ní yọ ọmọ ṣèéfín ṣètò òyìnbó náà ṣèéfín títí kó tó rí bàálù yìí ṣe ọlọ́lọ́mọ èèyàn tó kú láàrin òyìnbó kó tó di pé wọ́n rí ṣe kódà mùsùlùmí lẹni tó kọ́kọ́ ṣe bàálù òun náà tún ṣe paanu à ń pè ní Abbas ibn Farnas òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé àìdí àṣìbàlù àmọ́ òyìnbó tó bá dé gbogbo ẹ wọ́n parẹ́ ti wọn wọ́n pé Paul ọmọ Peter ni so eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ṣe lu ọpọlọ yín ni àmúlòdò ni gbogbo wa wàlá a equal ẹnìkan wà dájú ẹnìkan lọ nítorí bí ṣe ń lu ọpọlọ tiẹ̀ nínú tí máa ràn wá tí máa ràn mí èèyàn lọ́wọ́ tí ó fi mà wọn náà ni kó dín eré kù eré náà ni máa pa ọpọlọ àwọn ọmọdé tẹ́rẹ́ bá ti pọ kó síbọ̀ máa ṣe lé brilliant tó yọ padà dọ́ọ̀lù náà ni eré ìwọ̀nba ni kìí ṣe pípọ́ ọmọ ọmọ ṣeré rárá o àmọ́ ìwọ̀nba níwọ̀ntúnwọ̀nsì nínú títún máa ń ràn yàn lọ́wọ́ tí yàn fi máa ń mà náà ni kéèyàn lóbi rere bá lóbi tó tó pé wọ́n ka ìmàkún wọ́n á gbìyànjú láti rí i pé àwọn ọmọ yìí àwọn ọmọ yìí àwọn ọmọ yìí bákan náà ìgbà míì àwọn òbí kìí ṣe pé àwọn náà mà ìmọ̀ máa wù wọ́n ó wù wá káwọn ọmọ wọn mà so wọ́n máa ran àwọn ọmọ wọn yìí lọ wọ́n máa ṣe dáadáa sáwọn olùmọ̀ dáadáa tán ṣe sáwọn olùmọ̀ àti ìyànjú tán gbà lórí ọmọ ọlọ́wọ́ wa gba gbogbo ẹ̀kọ́ àwọn ọmọ bá dolùmọ̀ so nítorí de eléyìí báyìí téèyàn bá wá ní àkólé kan tó ga yìí máa jẹ́ kéèyàn ọmọ la astashilanna as-sa'ba aw udrika al-muna faman qadat al-amalu illa li sabiri gbogbo ẹni tó bá lákòólé kan tó ga wọn máa ń ga náà ni àti rírí ẹnìkan wọn pè ní Abbas Mahmud al-Uqqad ọmọ Egypt ni ó ní àkólé kan ga wọ́n ní láti primary level kò lè parí táwọn òbí rẹ̀ lè sponsor rẹ̀ láti ayé gbà àtìgbà yẹn ló ti fi school sílẹ̀ àmọ́ yóò wá múra rẹ̀ lọ sí gbòòrò ní Cairo bí sọ máa ń da àwọn tíra sílẹ̀ ẹ̀wọ̀n káwa náà ní ìsìn ìwé kọ́là wa ń dalẹ̀ ní sùpà ni tẹ́ lọ sọ́dọ̀ vendor tẹ́ máa wò ok today's news eh, daily news eh, daily sun àbí bẹ́ẹ̀ kọ́ ni So ń jẹ́ yọ máa wò ó wọ́n wà lọ bí tán da àwọn òwe sí yọ máa wá wò ó yọ máa wò ó yóò fi ka gbogbo òwe tán yóò tún mú wẹ̀mí yóò tún kà tán yóò tún mú wẹ̀mí yóò tún kà tán at the end of the day ẹ̀ máa ń tí wọ́n pè abukari làákàyè tó ju làákàyè lọ ìwé tó kọ gan kódà bàbá gba gbogbo pálí la gbà téèyàn bá ń kàwé tí wọ́n kọ ẹ kọ́kọ́ farabalẹ̀ náà kó tó yé primary kò parí o <laughs> subhanallah tẹ́sí rí i pé làákà ìtọ́ ga ni so nítorí pé ó ní àkólé kan tó ga so táwọn náà bá lákòólé kan tó ga ìyẹn dàgbà kọjá wíwá mà tákòólé kan wa bá ti ga ahal Qur'ani tákòólé kan wa bá ga ọ̀pọ̀lọpọ̀ àdìsí ànábìyọ́ wà lórí wa sallallahu alaihi wasallam kákòlé kan wa bá ga àìmọye ìdájọ́ òfin ṣẹ̀ríà ni wọ́n wà lórí wa kákòlé kan wa bá ga wọn ò ní fẹ́ máa sọ nǹkan kan àfi ká kọ̀m̀plìtì ẹ̀. kákòlé kan bá wa ga òórùn òkúrú ọ̀rẹ́ ó kéré tèèyàn sọ àkókò rẹ̀ èèyàn ní fi ṣòfò kò ní fi ráre torí pé wọn kì í nímọ̀ pẹ̀lú ọ̀rẹ́ púpọ̀ wọn kì í nímọ̀ pẹ̀lú fàṣíkò ṣòfò wọn kì í nímọ̀ pẹ̀lú òfófó ẹ̀gàn ìranù. gbogbo ẹni tó bá nímọ̀ ọ̀rẹ́ ò kéré bàjẹ́ torí pé tí ìṣe tiwọn náà bá jọ tiẹ̀ ẹ̀ nílé jọrìn torí pé wọ́n ti ní táǹtẹ̀bù fúnra rẹ pé kí ni mo gbọ́dọ̀ kà lójúmọ́ kan kí sì ni iye tí mo gbọ́dọ̀ kọ lójúmọ́ kan ìmáàmù wa an-Nawawi rahmatulahi alayhi wọ́n ní tí máa kọ lójúmọ́ ó tó kúrò ráàdì kòrás wọ́n ní lọ́dọ̀ tí wọ́n ó dà gẹ́ bí ìwé nì tá a kọ tó jẹ́ bí forty six pages náwáwí kò ní kọ̀wé tó less than that a day yàtọ̀ sípò kàmà yàtọ̀ sípò sẹ́kìnì òun náà tí wọ́n tí wọ́n ń kọ ìwé fáráyé torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò lò tó forty five years àbí kò lò ju forty five years lọ ẹ dákun ẹ wòye àǹfààní tí náwáwí fi sílẹ̀ fáráyé ẹ pín lórí ọjọ́ ayé rẹ̀ kẹwàá wo ń tọ́jú ayé tiwa tó ń rídìí lónìí kí la ṣe nítorí pé àkọlé kan wọn ga An-Nawawi rahmatulahi alayhi a nítorí fẹsẹ̀ islam ọkọjà sísọ forty five years only níbi tí àkọlé kan yìí dé ààrí kanu biography rẹ̀ pọ̀ fẹ́ yà o bí Ibn Taymiyyah náà ni ààrí kanu biography rẹ̀ pọ̀ fẹ́ yà o tí Abdul Fattah Abu Gudda tó fi ń kọtíra pé àwọn olùmọ̀ tí wọ́n kú láì fẹ́ yà o tó fi gbogbo àwọn eléyìí sínú wọn alimami nawawi rahimahullah ó ṣe sẹ́rùhù sahihi muslim gbogbo ẹni pọ̀jù tí bá ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà lónìí tó ń bá ń kọ̀wé nípa ṣẹ̀ríà lónìí ó nídìí láti padà sínú sẹ́rùhù rẹ̀ fún sahihi muslim ó tó bẹ́ẹ̀ gbogbo ayé whosoever you may be alimami nawawi rahimahullah olómọkọ al-arba'una nawawi yàtẹ̀ ń rí tọ́jọ́ pé kò sí mọ́kọ́ ni fọ́ọ̀mù ti ń kọ́ kí o ọlọ́run fa àlùbáríkà sí kéésù nìkan lọ́kọ́ arbauna hadithan àwọn ẹlòmíín náà kọ́ ṣùgbọ́n tiẹ̀ lọ́lọ́run ọba ló fa àlùbáríkà sí jù. olótùkọ riyadu salihin eléyìí tá à ń kọ́yàn ìmáàmù nàwáwí lọ́kọ́ alimami nawawi rahimahullah olótùkọ atibiyan fi adabi hamalatil qur'an ẹ̀kọ́ tó yẹ káwọn ẹni tó hal qur'an kí wọ́n gbogbo yunifásitì ni wọ́n ti ń olùtúkọtìrà tí alimami Suyuti tó tún wá ṣe sẹ́rùhù rẹ̀ nínú ilmu mustalah tadribu rawi bẹ́ẹ̀ pé ni wọ́n ń kọ́ ní kulliyatul hadith imaamu nawawi ò dé yunifásitì alimami nawawi rahimahullah olùtúkọtìrà kẹta ń pè ní rawdatu nínú fiqhu ash ọwọ́ hmm. àtisẹ́ kan bẹ̀ tó pé ọpọlọ ńlá ni qultu wallahu a'lam là ń pè qultu wallahu a'lam yẹnni pé tinubu awi bá ti fẹ́ mú un tó jẹ́ kókó ọ̀rọ̀ tó jẹ́ pé ìmọ̀nitẹ́ máa wá kátẹ́ ní rí yọ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú qultu wallahu a'lam nínú tíra yẹn àìmọye àwọn ẹlẹgbẹ́ wa ló fi gba phd qultu wallahu a'lam yẹn tinubu awi tinubu awi ò tí kọ́ débi kẹta wà fi kú Madina àìmọye èèyàn ló ti fi gba phd kí alẹ́ fún kí alẹ́ fún náà wà wí Rawdatu Talibin nínú dì mẹ́wàá qultu wallahu alam rẹ̀ lásán ni wọ́n máa fi gba phd bákan náà alimami nawawi ọkọ̀ tíra fún wa al-Majmu' sharh ọba dé ìdí ẹlẹ́kẹ̀wá ní ìdí ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ farangada farangada báyìí alimami nawawi alimami ibn kathir ó ní tó bá lọ jẹ́ pé imami nawawi parí tírà yìí kò bá ti sí tírà kan nù fiqhul muqaran tó dáa tó láyé òdodo ni a agbárí yẹn ti ga jù ó ti ga jù kọlọm bá wa kẹ kọlọm bá wa gẹ torí ẹ àwa náà ta bá lọ àsìkò wa dáadáa nǹkan púpọ̀ lọ́lọ́run lè fa àwa náà sí ìgbà táwọn eléyàn ń ṣe gbogbo sẹ́yìn àwọn òwò pé táwọn bá tẹ̀ ta ní ọ̀rà àbẹ́gẹ́ tiẹ̀ lórí nìṣẹ́ àìmọ́ ìwé làwọn náà ṣe ti ń bẹnu kọ̀ǹpútà o àmọ́ àmọ́ pé wọ́n ń ra wọ́n ń ra wọ́n ń ra àwé so bí ó sì máa bẹ náà àwọn òwe lẹ́yìn àwọn kan kọ ni wọ́n ń kọ ẹ wá wò bọ́lọ̀ ṣe wá gbà fún gbogbo àwọn òwe yẹn jáde gbogbo àwọn òwe yẹn wúlò so bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa kéékèèké tírì ni àwọn ọmọ yín ẹ jẹ́ kí àwọn ọmọ jẹ́ kí wọ́n máa ronú tó ga wọ́n ma máa ronú àwọn nǹkan tí ọ̀já mọ̀ kankan kódà tó bá pé nǹkan eré lẹ fẹ́ rà fọmọ ẹ máa ra nǹkan eré tí ń tọ́ka sí irú ẹni tẹ̀ ń ọmọ fọmọ máa ra nǹkan eré kọ́ ọmọ dákẹ́ kọ́ ọmọ rí nǹkan máa nǹkan eré tí fi hàn ọmọ ta lẹ́ ń jẹ́ lọ́la ọpọlọ ọmọdé flexibility wà ń bẹ ọpọlọ wọn sì tún àwọn ọmọ kékeré tó bá kọ́ bá gba training kíákíá ní o ti ha gbogbo alukurani sórí nítorí pé àwọn àgbàlagbà ní ìsìn à ah, láhùlà ọ̀làkú wọ́tá ìlàbílà ẹ̀hẹ́n nítorí ẹ̀yìn màtọ́mọdé kékeré ń kọ́ wọ́n dàbí ìgbà tí wọ́n nǹkan sára àpáta ni tá ń gbẹ tí ò ní parí àmọ́ ìmọ̀ tí àgbàlagbà wọn ń fo ìwé orí kọ́ wọ́n dàbí omi nì ṣé yọ hàn ń kọ́rọ́ ni àní so bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run ọba mú wa jáde nínú ìyá wa ká fi mà anybody ọ̀dájú anybody lọ ẹ̀kọ́ ńlá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká máa sọ pé òyìnbó dájú wa lọ agbárí tó òyìnbó má yàtọ̀ kó o sí kankan kí ni kí ni agbárí tó òyìnbó gbogbo apáta bákan náà lọ́lọ́ ń da kò sì sí skul tẹ lọ láyé kódà kò sí pé lóyìnbó náà lẹ lọ ẹ̀ríkẹ́ bíi ti mẹ́ni àwọn ọmọ òyìnbó yẹn dànù so ṣùgbọ́n àwọn tún develop ọpọlọ wọn sóni so táwọn bá ti dé bí báyìí wọ́n kàn wọ́n fún ọ lọ́fíìsì kan wọ́n mọ̀ gbé tíì wá fún ọ lẹ́ẹ̀mẹ́wàá àbí òye yes sir okay sir okay sir sà sà sà náà lẹ́ẹ̀bà kú so àwọn ń ti àwọn máa develop skill wọn always always always always wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله بلا دعوة قوافوا لجو ó fún wa ní ìríran ìríran à ó fún wa ní ìgbọ́rọ̀ ìgbọ́rọ̀ lálákọ̀ọ́kọ́ ẹ̀rí kọ́ ọmọ tá a bí ọ̀rọ̀ ní ọ̀kọ́ máa gbọ́ tẹ́ máa so gbogbo ń tẹ̀ ń sọ nínú ilé nígbà tẹ́ bí ma ohun yín lọ́mọ ọmọ kọ́kọ́ dámọ̀nà tó bá jẹ́ pé gbogbo gba yóò ti máa wò pé àwọn eléyìí mi ju ẹni ohun míì tí wọ́n bá lọ so tó bá yá yóò tún máa fojú rí yín yóò máa wá wo àwòrán yín pé yes bí eléyìí ṣe rí ni bí eléyìí ṣe rí ni yóò máa wá líǹkì àwòrán yín mọ̀ yín yóò máa líǹkì àwòrán yín mọ̀ yín débi pé tí ọba bá rí yín gan yóò ti mú àwòrán yín wá sọ́pọlọ rẹ̀ kíkẹ́ lágbájá ní sọ̀rọ̀ tó bá fi wá mọ̀ yín ní bàbá rẹ̀ àbọ̀ bá mọ̀ yín ní ìyá rẹ̀ tó bá ti gbóhùn yín báyìí yóò ti mọ̀ pé bàbá nu màmá nu subhanallah so bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ kíkọ́ bere. bẹ̀rẹ̀ ni wọ́n ti sọ yìí pé ó rọrùn bàjẹ́ fẹ́ni tí bá ń gbọ́rọ̀ láti kẹ́kọ̀ọ́ eléyìí tó ṣe pé kò lè rọrùn fẹ́ni tó bá pé ìran lásán ní rí kè gbọ́rọ̀ pé àwa náà nínú education wa àwọn ẹni tí kì í gbọ́rọ̀ tí ń ríran tí wọ́n lè kẹ́kọ̀ọ́ bí ẹni tí ń gbọ́rọ̀ tí sì ń ríran kò lè kẹ́kọ̀ọ́ bí rẹ̀ yàtọ̀ sẹ́ni tí ń gbọ́rọ̀ tí sì ń ríran torí pé àwọn ọ̀nà tí èèyàn fi kẹ́kọ̀ọ́ tó lágbára jù náà ọ̀ ń gbọ́rọ̀ ọ̀ ń ríran tó ń ti pé ẹni tí wọ́n ń gbọ́rọ̀ tí ò ríran òun tún lè kẹ́kọ̀ọ́ pípọ̀ bí ẹni tí ń ríran tí ì gbọ́rọ̀ lọ pàápàá jùlọ tí ń tí ń kọ́ nípa rẹ̀ bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yàtọ̀ sí tí tí wọ́n ń kọ́ bá ní í ṣe pẹ̀lú rírí torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ wa afọ́jú ni wọ́n ṣùgbọ́n wọ́n ń gbọ́rọ̀ ọ̀pọ̀ àìmọye wọn ló ti gba PhD ọ̀pọ̀ àìmọye wọn ló ti di professor tó bá sì yanu tẹ́lómi bá ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n pe subahánàlá afọ́jú nítorí pé tí ń ṣiṣẹ́ torí ẹ kọlọ má gbà kankan rẹ lọ́wọ́ wa Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa fún wa ní ìgbọ́rọ̀ tẹ pé náà ni ọ̀nà tá à ń gbà láti kẹ́kọ̀ọ́ ó fún wa ní ríran ọ̀nà tá à ń gbà láti kẹ́kọ̀ọ́ ni àwọn tí wọ́n fọ́ lójú yẹn àti pé àwọn education generally wọ́n máa fi hàn yín pé àwọn ẹni tó fọ́ lójú yẹn ó máa ń súnmọ́ kán lè kẹ́kọ̀ọ́ dáa ju àwa tá à ń ríran lọ tuntun pé kọ̀sẹ́ni tí ń bẹ lọ́nkọ́ lọ́n gbójú o wọ́n nítorí pé àsìkò tí àwọn ò lójú yìí ọlọ́run ọba máa fún wọn lójú inú tọ́lọ́run bá gba ojú títa yóò fojú inú yóò fi rọ́pò rẹ̀ tí nǹkan tí wọ́n á sọ nípa rẹ̀ ń pa àmọ́ tó bá ní í ṣe pẹ̀lú ohùn gbogbo ní táwọn bá ti gbọ́ wọn gbàgbé mọ́ láéláé àmọ́ wa. kìí gbogbo ń a gbọ́ là máa rántí kódà tó máa ní ká lọ há nǹkan afọ́jú tó máa ti rẹ́ni tí ń kà sí létí ti ka àwọn òdìdó àwa tá a ríran àkọ́kọ́ fẹ́ kú níbi tí gbogbo èèyàn wà nítorí pé wọ́n máa fohùn wọn dà wá láàmú àti kú níbi tí gbogbo èèyàn wà a tún fẹ́ lọ síbi tí àti mi máa rí nǹkan sọyẹ pé ojú wa máa wò torí pé tójú bá tún ti ń wo nǹkan púpọ̀ ọpọlọ ní lè hàn kàn torí ẹ àwọn nǹkan yẹn ọlọ́run fún wa ká lè máa fi kọ́ mà etí tá à ń fi ń gbọ́rọ̀ ojú tá à ń fi ń ríran bó làwọn ṣe ń lo etí wa ẹ̀rí pé sábàbí táwọn olódò fi pọ̀ láwùjọ wa nù etí tiwa àfi fújì etí tiwa àfi fíìmù àgbákò tí wọ́n bá ní kíní kan sọ̀rọ̀ kálukú ti mú ọkọ̀ àwọn fíìmù wọn lè ní kinní kan ọdún ládé ọdún ṣe kinní kan ìyá àwẹ̀rú ìyá kinní kan gbogbo ẹ̀ wọ́n ti dá mọ̀ láì wojú ẹ̀ abidjan yẹn alápinni nìyẹn kálukú ti dún àwọn ọ̀daràn bẹ́ẹ̀ náà lójú kí là ń lò fún yẹn ni kété àwa ń fẹ́ láti ga àmọ́ àgbọ̀nà rẹ̀ iná ní jàǹbá ti ń sàwọn ọmọ wa nísì ókè ẹ̀yin ti tún lé yín ṣe àwùjọ ọ̀dà ọmọ jáde lọ gbọ́gbọ́kúgbọ́ gbogbo ń tẹ́lẹ̀ ń bíúdì sọ́mọ́lá ní tí wọ́n gbọ́n nù nù bàmọ́ bá ló ń tẹ̀ lọ́rẹ̀ kan lọ́lé ọ̀tẹ̀ lọ́ràn torí lé tiwọn gbogbo ẹ̀ lọ́tọ̀ kìkìkì kìkìkì lọ́mọ gbọ́ títí tẹ̀ wọlé látìgbà tó náà ti ń kórìíra rẹ̀ lọ́ bá rí àwọn ọmọ tó lọ bá wọn máa ń tàdíreke lọ náà bá wọn pé ah ṣéke tí wọn máa ń gbọ́rù nǹkan yìí wọ́n máa jó ni. yọba di pé nínú alukur'ani àti music yẹn ọkàn ó tètè gba music ọkàn ó tètè gba music music kìí sì ráyè jókòó sára kálukùránì ọ̀fẹ́ wọ̀ra ma àwùjọ ọ̀dá náà làwọn ọmọ òfin rí nǹkan púpọ̀ sí i bí iléèwé gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú lórí ọmọ bá ti padà délé nǹkan. wọ́n búrọ́ọ̀ṣì gbogbo kínní dànù ní kékin dákun wá túra kájàre so bẹ́ẹ̀ náà lójú àwọn máa ń wòwò kú wò ìmáàmù Shafi'i rahmatulahi alayhi ó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wàkíyà gbogbo ní tí Shafi'i bá ti kọ́ ni màá ha. wọ́n wá ń lọ ilé ńjọ kan lọ́wọ́ arọ ọmọge kan ọmọge ayé gba àti bí àwọn ìlú tí ń sẹ̀sìn ṣeéṣe ìdí rẹ̀ lórí pé ń tàdíreke ni àbọ̀mú rẹ̀ lórí kékeré ni láti wọ́sọ gbàgẹ̀rẹ̀ látòkè délẹ̀ irú ètò tó ń rí náà nu òun wá rọra wò ó pé ah, ọmọge nu àfa lọ́ba délé lọ́ba lóun fẹ́ ha kí ó kí ó bá pakasọ́ wọ́n sì ní ọpọlọ rẹ̀ ṣáàpù débi pé tó bá fẹ́ hàn kankan tó wà ní láyìn alákọ̀ọ́kọ́ yóò fọwọ́ bo gbogbo láyìn o torí gbogbo ń tó bá rí bá oríire ó gbé ni ó wá lè dàrú magnet ọkọjá kí lè ń pè ẹ photocopy machine ọwọ́ ha kọ̀ ha lọ́jọ́ yìí ọwọ́ àlọ́ bá àfa rẹ̀ ǹdí kí ó há lánàá kí lọ fà náà rẹ̀ sí. Ah, mi máa ń kankan ti pé gbà mọ́ ń lọ lílọ ọmọ ọlọ́bìnrin kan ti ń kọjá mo sì wò ó ní ìtọ́wà ń bẹ̀ nà mo sì wá kele wípé ṣàkóso ìlà wàkẹ́yìn so àhẹ́fọ́dé فأرشدني إلى ترك المعاصي وأخبرني بأن العلم نور ونور الله لا يهدى لعاصي mo fẹjọ́ sùn àfáà àfáà mi wá darí mi pé kí n pẹ̀sẹ̀ tì ó tún wá sọ fún mi pé ìmọ́lẹ̀ mànìmá ìmọ́lẹ̀ ọlọ́run kìí sì bún àwọn ọ̀daràn ọmọ ń lọ yunifásitì ẹ̀ lólódo ni kò sí ní jólódo ṣé títẹ̀bílì làwọn bá dé yunifásitì ni ọmọ tó fẹ́ sẹ́ńjìnírìn sẹ́ńjìnírìn ló kọjú mọ́ yunifásitì agric master agriculture ló kọjú mọ́ ńgbà tó dé yunifásitì àmọ́ tó ń kọ́ mathematics ó ní pure mathematician ẹ̀rí bó ṣe pure ń bò dán ebi folúkẹ́ ní fà ká wọ́n jọ ń dì mọ́ra wọn ni lónìí náà wọ́n wọ ṣòkòtò pẹ́ńsù ọ̀kan wọ lẹ́ẹ̀dì wàlà hàwùlà wàlà kúwọ́tà ìlàbí. lọ́ba kó igba ẹgbẹ̀rún náírà ránṣẹ́ sọ́mọ mi ọ̀sẹ̀ kan pọ̀ yóò ti ná tán fáwọn òbí dájú ẹ̀ tún fowó ránṣẹ́ mami mo mo mo mo mo mo mo mo ṣe kíní o mo búrọ́pù àwọn àyà tó jẹ́ pé àwọn ń jìyà ọmọ ń jọ̀sìn wọ́n mọ̀ á sì ṣe ọmọ olówó bàbá tó ṣe pé tí ọba ti pa èkó wọn ò ní rówó ìyá tó ṣe pé tí ọba ti bá wọn bẹ èkó ẹ̀gẹ́ wọn ò ní rówó ìwọ́n wa máa bá rege kánú sùkúù ọ̀kan mi ẹ̀rí tó fọ́ bíi lóyún lẹ́ẹ̀kan náà ọmọ tí ń lọ sùkúlù nù wọ́n bá di mánéjà tán kọ́ ó lè fún ogójì lóyún lẹ́ẹ̀kan náà wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlà ìdí nu tó fi jẹ́ pé ọ̀kan náà àwọn máa ń sọ fún mi ní yunifásitì ó ní ó ní ẹ ah, ń gbìyànjú pé ká mọ kí ó yí ká mọ ṣùgbọ́n tí a just here for certification ah, kí lọ gbà lérò pẹ̀lú certification ọlọ́run á gba certificate mi a'udhu billahi minash shaitani rajim ẹ wo ibi tí gbogbo nǹkan dàrú dé so eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká gbìyànjú pẹ̀lú àwọn ọmọ wa àwa gan lára ká gbìyànjú pẹ̀lú ara wa àwa náà lè achieve púpọ̀ àti àsìnbẹ̀ láyé àwọn àgbàlagbà àwọn náà máa ń lọ sí library wọn ka àwọn àwé kéékèèké tó ṣe déédéé rẹ àti bẹ̀rẹ̀ kọ́kọ́ ṣètò jùlọ ó tún bọ́ sí ètò jùlọ ó ń dìvẹ́lọ́pù ọpọlọ rẹ nù nígbà tá a ti kù ẹja máa dìvẹ́lọ́pù ọpọlọ wa bí ò tiẹ̀ sí nǹkan kan gbogbo ọ̀rọ̀ tó máa ní ẹ wá dá sí ti yan yàtọ̀ tó máa ní kẹ ẹ wá dá sọ̀rọ̀ ti yan yàtọ̀ nítorí kẹ ẹ ní àwọn bàbá bàbá tí ọ̀ máa kankan ẹ ní àwọn ìyá ìyá tí ọ̀ máa kankan nítorí kí wọ́n sọ pé ẹni tó bá nímà làákà ìtara àwọn nìkan kọ́ ni wọ́n máa ń lò wọ́n máa ń yálà ka ẹgbẹ̀rún èèyàn lò nísìnyí ọka ẹgbẹ̀rún wè o ti yálà ka ẹgbẹ̀rún èèyàn lò kò lè dàbí èèyàn tó wà lókàl láka rẹ̀ nìkan lónìí torí ẹ̀ tẹ́ ń bá ń kàwé ẹ̀ máa develop ọpọlọ yín tẹ́ ń bá ń gbọ́rọ̀ ọ̀mà ẹ̀ máa develop ọpọlọ yín pẹ̀lú bẹ́ẹ̀ àwọn èèyàn tó wà láwọn àwùjọ wa wọ́n sì máa tọ́ka sí pé ah wọ́n gbọ́n púpọ̀ láwùjọ nítorí pé ìmá máa ń sọ èèyàn dẹni tó lóye ni ìmá máa ń mú èèyàn kúrò nípò ẹni tí ọ̀dá nǹkan kan mà ṣẹlẹ̀ yìí pàtàkì púpọ̀ ọlọ́run bá ló ń fún wa láwọn nǹkan wọ̀nyí o ó ń tún wá fún wa ní wàlàfẹ́dà ó ń fún wa láwọn ọkàn àwọn olùmọ̀ yìí pé àwọn ọkàn ibẹ̀ nílé ọpọlọ ibẹ̀ nílé làákàyè wọ́n lé léyìí lọ dọ́gba jù. torí pọ́lọ́ ń sọ̀rọ̀ làákàyè ó sọrọ kan ó sì ní àwọn èèyàn fi ṣe làákàyè nínú àyà ọ sọrọ kan ó ní wọn ò fi ṣe làákàyè torí ẹ làwọn olùmọ̀ọ́ fi sọ pé inú ọkàn ni làákàyè wà ọ̀rọ̀ oríṣi kejì wọ́n nínú mùdùnmùdùn tí ń bẹ lórí ibẹ̀ lọpọlọ wà bẹ́ẹ̀ ńlá ka ìwà torí pọlọ wọn bá sọ wípé ẹẹ lana sàn bí nàásìyà nàásìyà tí ń kẹ́rì bẹ́ẹ̀ tí ń xọ́tì á wọn ní tuma rẹ̀ ni pé control switch wa ibi tó wà nù bẹ́ẹ̀ bá rí tẹnìkan parọ́ àti ibi tó ti wà nù bẹ́ẹ̀ bá rí tẹnìkan ṣiṣẹ́ àti ibi tó ti wà nù tọ ọ̀rọ̀ oríṣi méjì ńlọ wà àwọn olùmọ̀ asọ́nbì pé gbàtọ́lọ́ sọ pé wàl àfídá nítorí pé inú ọkàn ló fi ọpọlọ sí ọlọ́run tó fún yín lọ́pọlọ tẹ́ máa lò síbẹ̀ ọpọlọ ló jẹ́ yàtọ̀ sẹ́ranko ọpọlọ là á fi kẹ́kọ̀ọ́ ọpọlọ là á fi wá mà akramakumullah wèrè náà lè létí wèrè lè lójú àmọ́ bàbá ní wèrè inú àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní kíláàsì líle láà jáde nítorí pé kò sí ọpọlọ báwọn kan bá sì ń ṣe garagara bíi aláǹgànà wọn kọ lẹ́tà sáwọn òbí rẹ̀ pé ẹ mẹ́jọ wá mọ́ ẹ mójútó ẹ mú lọ sí àrò nítorí pé làákàyè òsì tó fi lé kẹ́kọ̀ọ́ làákàyè pàtàkì gbogbo ẹ̀kọ́ tá a máa ń kọ́ láyé làákàyè pàtàkì ìdí nu tẹ́sí Islam fi kọ́ wa o ìpín ká mójútó làákàyè wa o ẹ má bà làákàyè ara yín jẹ́ pẹ̀lú ìjẹkújẹ o ẹ má bà làákàyè ara yín o gbogbo à ń mu gbaná à gbogbo èèyàn wá ní fi nǹkan kan yàtọ̀ sí ẹranko ẹni ti a bẹ́ẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọ̀dá wa dáa ok tábà sọ pé àwọn akẹ́kọ̀ọ́ àríkọ́ àwọn wọn fi wá sí àríkọ́ alẹ́ríkọ́ torí pé gbogbo míì láti kẹ́kọ̀ọ́ ni ọlọ́run ti fà wá ní alétí tá à ń fi gbọ́rọ̀ alójú tá à ń fi ríran anílàákàyè tá à ń fi mọ nǹkan yàtọ̀ síra wọn kí ló dé tá àwọn aṣàmúlò rẹ̀ ẹ sì máa wo gbogbo ìgbà tó bá jẹ́ pé èèyàn bá tètè ń lo ìgbésí ayé rẹ̀ dáadáa ó máa àtìwò nǹkan púpọ̀ tó bá fi lè pẹ́ èèyàn kàn máa sunkún náà ni torí pé àǹfààní yẹn ti lọ ti lọ nù torí pé èèyàn náà máa lẹ̀ etí gan máa lẹ̀ ojú gan máa lẹ̀ náà láti rí tá à ń jáwó máa ń torí ẹ̀ àdánwò ni tó bá tún yá ọkàn gan àbọ̀pọ̀lọ òun náà máa lẹ̀ náà lẹ́sẹ̀ rí pé ẹbẹ́ nìkan sọ̀rọ̀ ní ìsìn ó sì ló ń bọ̀ kò tí ì tó ṣẹ́jú márùn-ún kí lọ sọ náà lẹ́ẹ̀kan àlàkà ah, ìtìlẹ̀ so torí ẹ àsìkò kan ṣe ń bẹ tí gbogbo ẹ ṣáàp kí ló dé tà ní sàmúlò rẹ̀ dáadáa àfìgbà kan dẹ̀gbẹ́ sọ́tù àfìgbà kan dẹ̀gbẹ́ sósì subhanallah ẹyẹ tí ń fò lójú sámà yìí tẹ ẹ ronú pa rẹ̀ rí bí kí ló ń lọ́wọ́ tí ì bá ṣe Allahu Rabbul Alamin ma yumsikuhunna illa Allah kọ̀mọ̀sí tó mú lọ́wọ́ àfọlọ́ ọlọ́run ló mú ẹyẹ lọ́tò ìjọ ṣubú ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó mú lọ́tò ìjọ ṣubú yìí tó bá yẹ kó wù ní ẹyẹ kan àti rí fífòfò lójú sọ́mà rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn bàálù wa táwa náà wá padà rí pé. adúrú ẹrù tí bàálù ń kó adúrú wúwo bàálù náà níwọ̀n bá tiẹ̀ àtàdúró ẹrù tí ó kó adúrú kọ̀ńtínà adúrú èèyàn bàálù ti gbéra tonti gbogbo àwọn tá a lákàánú sáyẹ́nsì geography kíní kan gravity force kíní kankan alquwwatu aljazibiya aljazibiya alardiya ti ń fa bàálù tí bàálù náà ń fara rẹ̀ wọn a bá mú jàkadì títí bàálù ń fò àbí òfò yóò fò nígbà tó fò tó dókè sọ́jábọ́ kọjábọ́ tá ló mú lọ Allahu rabbul alamin bàálù náà bá tún á dé nókè àfa òun ó tún máa ṣe báyìí ó tún lè ṣe báyìí hẹ́ẹ́n yóò tún wá wá sósì yóò tún ṣe báyìí gbogbo ẹni tó wà ń bẹ̀ wọ́n tún máa kà á kún normal it is normal routine there is nothing there to be afraid of àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ bàálù sọ pé wọ́n ṣe yín ẹ lè jábọ́ kálukọ́ máa lọ á ti gbàgbé pé ta ló mú lọ Allahu Rabbul Alamin tó bẹ́ẹ̀ làwọn ẹyẹ yẹn wàláhì ẹ̀yẹn gbìyànjú kẹ ojú kẹ máa wojú sàmà tẹ bá wà lóye kẹ má mójú kúrò lára rẹ kẹ máa wo ojú ìmá nìyẹn lè kún náà ha ọlọ́run bá ti lágbára jù ẹyẹ yìí yàtí ń fò ẹ̀rí kó tóbi tó bá jẹ́ bí àwọn ẹyẹ ńlá bí egungun bí àṣà ẹ̀rí tí ọmọ yọmọ fi yẹn yọmọ fi yẹn títí tí ó fi tó bá ti fò ẹ wá wòran bí ó máa dábìrà lójú sàmà yọ lọ yóò ṣe bó bá ṣe wù yóò ṣe bó bá ṣe wù yóò ṣe bó bá ṣe wù ó tún lè ká ìyá yẹn kù kò tún ní ṣubú sábà ah, ah. tẹ pé ńgbà tó ń nà yẹ nìyẹn wá rí ibi jókòó nu atẹ́gùn táwọn ọ̀mà ó sàmọ̀ kó lódo la àmọ̀ pé atẹ́gùn olómulọ ọlọ́run ló mu lọ ókè ó tún wá ká ìyá yẹn kù báyìí yóò tún máa lọ yóò tún máa lọ fúngbà pípẹ́ tó bá tún yá yóò tún sí ìyá yẹn lẹ̀ yóò tún dẹgbẹ báyìí yóò tún dẹgbẹ báyìí yóò tún a ah, allahu akbar imani èèyàn lè kù ma yumsikuhunna illa ar-rahman ọlọ́run sọ nínú àyà mi nínú suratul mulk awalam yaraw ila at-tayri fawqahum saffatin wa yaqbidna ma yumsikuhunna illa ar-rahman wọn ò rí àwọn ẹyẹ lókè wọn tó jẹ́ kí ẹyẹ ọmọ àfò lẹ́ni tó da ìyẹ́ rẹ̀ lẹ́ báyìí tọ́nà tọba tún yá ẹ yóò tún ká iyẹ rẹ kù ókè káti ẹ pé nínà tó na iyẹ ni ló jẹ kó rí nǹkan mú dúró ẹ wò gbà tó kà kó ni ọlọ́ni máa ń sọ̀kò hàn ní illa rahman ẹnìkan kò mú lọ́wọ́ àfi Allah tó ń jẹ́ arrahman so gbogbo eléyìí ó tó mú yàn kéèyàn ní àlékún ìmánì ṣé wàá rí ẹyẹ ìgbà tó ṣe pé ibi tọ́lọ̀ ń dùn sí kọ́ máa fò náà ní lójú sẹ́mà à kò síbẹ̀ yẹn ṣe lè fò tó tí ọ̀rẹ́ tábà pé tó bá rẹ̀ rẹ̀ rẹ̀ yọ sọ̀kalẹ̀ ó wù lọ sọ̀kalẹ̀ lẹ́yìn tẹ́ ń rìn lókè pẹ̀ tí ò ní sun yín tẹ́ bẹ́ lómi bẹ́ẹ̀ náà ló ní máa fò lójú sẹ́mà forever and ever ẹ̀yà tó bá fẹ́ jẹ́ ẹjọ́ bàjẹ́ sẹ́sìmọ́ pípẹ́ yẹn ti wà nù tẹ yóò fi ṣe hijira wa láti Europe tó wá sí Nàìjíríà láti Europe náà ẹ yóò sì wá sípò lásìkò kan náà yọ pọ̀ bàjẹ́ lójú omi tí wọ́n máa sọ pé àwọn immigrant bed <laughs> ó kú káwọn náà fún wọn visa <laughs> subhanallah tí wọ́n máa wá in thousands torí pé wọ́n máa tẹ̀léra wọn wọ́n máa tẹ̀léra wọn ó lè jẹ́ pé wẹ́dà ń bẹ̀ wọ́n bá wọn láàmú nísìn wọ́n máa wá wẹ́dà mi kà tí wẹ́dà bá ti ti change ta ni ó fóònù wọn tí ó sọ fún wa ẹ wá wọn tì ẹ tún tó ìfọ̀n tó ti kó wọn gbogbo bí fífò náà wọn kò ẹnì kan kó wọn sí mọ́tò ẹnì kan kó wọn sí bàálù sọ nínú agbára ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kátàrà bẹ́ẹ̀ ká máa pọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa alágbára ni lórí gbogbo nǹkan o gbogbo nítorí bá ti fẹ́ ṣe kò ju kọ́ sọ fún pé kún fẹ̀yẹ̀ kún lọ. inna fi dhalika la ayatin li qawmin yu'minun ọlọ́run ní àwọn àmì wà ń bẹ̀ o fún àwọn ẹni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ àmì wà ń bẹ̀ fún ẹni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́. sọlẹ́ ìjẹ́bi tá a fẹ́ dúró sí lónìí ẹ ká tara ń kàyí ká túnbọ̀ wòye sí ntọ́lọ̀ wọn bá ń bá wa sọ àwọn nǹkan kan wà tó pamọ́ nínú sánmà àtìlẹ̀ ìmọ̀ nípa àwọn òsì fọyàn ọlọ́run bá nìkan lọ́mọ nípa rẹ̀ kò sì sọ́nà fún wa tá a fi lè mọ̀ nípa rẹ̀ tọ́lọ̀ wọn bá fi mọ̀ wá ọlọ́run fi èsì ìmọ̀ ń tọ́pamọ́ kì í fi mẹ́nì kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ àyè àfi kó fi èyí tó bá fẹ́ mọ ẹni tó bá wù nínú àwọn ànábì rẹ̀ kó máa jẹ́ àpẹẹrẹ jíjá nàbì àwọn ànábì ọwọ́ ńtọ́nà bá fi mọ̀ wọ́n ni wọn ò máa ń tọpamọ́ rárárárárá àfi tó bá wù Ọlọ́run láti fi mọ̀ wọ́n. torí ẹ̀ náà ló ti jẹ́ pé ànábì Nuh alayhi salam kọ̀mọ̀pọ̀ mọ̀ ohun tó ń jà fún kì í sọ̀kan náà wọ́n ara lé tí fi sọ fọlọ́n pé ìwọ ló ti sọpọ́ la gbogbo ara alẹ́ òun ọmọ yìí kún ara alẹ́ òun ni ọlọ́ni kì í sára alẹ́ rẹ iṣẹ́ búlò tó o sì gbọ́dọ̀ bí mílíọ̀nù nípa tó mọ̀ nípa rẹ̀ mọ́ tó o bá fẹ́ sórí ibù. ìgbà tó pé nù hàn máa ń tọpa àmọ́ tó yọ sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni anábà Muhammad sallallahu alayhi wa sallam kọ́ máa ń tọpa mọ́ àsìkò tó

ọ̀rọ̀ yóò mọ̀ ìyanjú àfi lẹ́yìn ìgbà tó lọ sọ àyà bíi mẹ́wàá kalẹ̀ láti fọ ìyá ńlá wa àyíṣà má torí ẹnì kankan máa ń tọ́pọ̀ àmọ́ ọ má fẹ̀kọ́ taná fẹ́ni bọ́dì owó náà mọ́ra rẹ lólódo wa ọmọ kankan kọ́dà ń tọ́ hàn gan ọ̀pọ̀lọpọ̀ láàmú kátó wa pé ń tọ́pọ̀ àmọ́ àwọn apá àtẹ̀bàtì káwọn èèyàn máa wá wádìí ń tọ́pọ̀ àmọ́ lọ́dọ̀ torí àlùjánu a máa jẹ́ ọ̀rọ̀ gbọ̀ màá tó ṣe pé ẹ̀yin ò ní rí ó lè wá lúgọ síbi kankan máa jẹ́ ọ̀rọ̀ gbọ̀ kọ́ wa lọ iye kan rẹ̀ nú àwọn alágbègbà wọn àwọn iye kan rẹ̀ ń báwọn bá ti wá gbà á lẹ́nu so àwọn wa máa fi rọ́ kún wọ́n fi rọ́ ninety nine kún dodo ẹyọ kan so nítorí de eléyìí kò sẹ́ni tó máa ń tọ́ pamọ́ o síbẹ̀ yìí náà rí àwọn àlùjánu ti ń bẹ́ẹ̀ lábẹ́ ìjọba anabi suleiman aleyhi salam tí suleiman fún wa níṣẹ́ pé ẹ máa sanko nso wọ́n ń sanko lọ ní iwájú suleiman aleyhi salam ń bẹ lẹ́yìn wọn ò mọ̀ pé ní táwọn ń bẹ̀rù fún ọ̀bí àwọn dá láti wẹ̀yìn ó ti kú àfìgbà tí àwọn kòkòrò jẹjẹrẹ tí wọ́n jẹ pọ̀pá tí ń bẹ lọ́dọ̀ ànábì Suleiman débi pé kò gbádùó má tó ṣubú nígbà tí Suleiman wá ṣubú ọwọ́ hàn sáwọn àlùjánu pé ọlọ́ni falamma kharra tabayyanatil jinnu an law kanu ya'lamuna al-ghayba ma labithu fil 'adabil muhin ìgbà tí Suleiman ṣubú lọ́wọ́ hàn sí àwọn àlùjánu pé tó bá jẹ́ pé àwọn náà lọ́ọ́ Iru ìyà burúkú tó wá jẹ àwọn táwọn ń ṣiṣẹ́ fókù yìí àwọn ọba ti pẹnu ya yìí ok bí baba alálejànú ẹbí wọn léèrè kílẹ̀ dáàmà ẹ ma kankan torí pé àwọn àlejànú olè làwọn náà àwọn náà lọ jí ọ̀rọ̀ gbọ́ tó máa rí òdodo ẹyọ jí gbọ, wọ́n á fi rọ ninety nine fún, ọ̀dọ́gọ́rùn torí ẹ̀ ká mọ̀ kọ́ lọ́wọ́ nìkan máa ń ẹni bá wá jókòó ti pé ẹ máa wá ọ̀daràn ẹni tó bá sì lọ ba ọ̀daràn ló náà torí pọ́ lọ́wọ́ bá nìkan náà máa ma ẹ̀yin náà mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń wusẹ́ fún wọn bí babaláwo la pé ni balagbegba la pé ni báfa àti la pé ni ló ń ni ló ń ni omi ló ń ni ẹni tí lè máa wò kò bá ẹni tí wọn lè pé rárẹ̀ gbogbo wọn bá jáde lé tí wọn bá dé wọn bí ìyàwó lè ta lọ́wọ́ àwọn àbí wọn ní bẹ́ẹ̀lì eléyìí common question ah, wọ́n tó ọmọ tí wọ́n tẹ̀lé lẹ́yìn ọdún kan ẹnìkan wá wọ wá ah, wọ́n ń sẹ̀lọ́ náà ní ẹbí tẹ́ gbé kánú yàrá yóò sọ fún yín kódà kò tí ì tó tẹ̀jú méjì ẹ rí wọn ni wọ́n fẹ́ máa mú mi ṣeré àrà ìwọ obìnrin fẹ́ tẹ́ ah, ẹ̀yin lẹ́ ń bá wọn wo ń tọ́pa mọ́ wàhálà yóò tó kó ìfọ́tí fún un. ó mú mi ṣeré tó tó náà ni ọ́ máa ń tọ́pa mọ́ akramakumullah ẹ jẹ́ ká wó oúnjẹ wa gba bòmí kódà bó bá kọ ọkọ ìyẹn ni alágbàfọ̀ kọ́ máa bá wọn lọ sùn halali ló wo eléyìí wọ́n ma tẹ ọ̀pẹ̀lẹ̀ wọ́n máa tẹ agbégbá wọ́n máa tẹ yanrìn pọ̀ ń lo ṣé wàá ó ti yí àwọn ẹni tí ń ta àwọn èèyàn jẹun àwọn èèyàn náà ní kọ́lọ̀ ní wọn gbọ́n ó yí àwọn dáadáa gọ́vùnà kan bóyá stéètì wa yìí náà ni wọ́n pè náà sáfẹ́ sí dírámà kan wọ́n á ní kó gbogbo àwọn babaláwo wa sẹ́wọ̀n gbogbo ẹ̀ náà lọ lẹ́gbẹ́ẹ́ nì ní kó gbogbo àwọn aláwo wa wọ́n á wá wọn ọwọ́ akẹ́kọ̀ọ́ yọjú sí wọn ọwọ́ abí wọn léèrè pé kí lẹ́yìn mà tí mò ń ṣe tí n fi tètè yọjú sí ìbá àwọn ọmọ ẹjọ́ pa tó yàrá tó wà ń bẹ̀ ni àwọn sì wà ń bì kí lẹ́yìn rò pé mò ń ṣe tí n fi ẹnìkan bá ní èmi mà wọ́n ní kó sọ ẹ ń ṣètò owó tẹ́ fún wa ní ẹ rí nǹkan ọ̀kan jù ọ lè ó túmọ̀ sí pé kí lẹ mà ẹni ó lòun máa ń tọ́ pamọ́ àfa ó sì máa ń tọ́sẹ̀lẹ̀ láàrin ọdún kan ó lòun mà ah, ẹ kàn kó ìfọ́tí fún mi ọgbà ah, mi létí ẹ mọ̀ pé ń gbà yín létí ẹ̀yin tẹ́ ẹ máa ń tọ́ pamọ́ <laughs> ibi títí yanu ẹ tún fúlẹ̀ kejì pé ah, kó lè máa pé ọ máa ń kankan tó túmọ̀ sí pé irọ́ burúkú wọn kàn ń àwọn èèyàn jẹ lásán tó torí ẹ̀

kálukó ti máa ṣiṣẹ́ lẹ̀ tó jẹ́ pé kò ní jọ́ kábàámà tọba lọ sí so eléyìí làǹfààní pa àmọ́ pé gbèǹda òkè àmọ́ ń bẹ àmọ́ àmọ́ pé ń bẹ ìwọ ọ̀daràn wa yìí náà ló tún tẹ̀síwájú àmọ́ náà nù kò wúlò ìmọ̀ yẹn nù bákan náà káàmà yìí pé ìgbà tí gbèǹda òkè àmọ́ bàjẹ́ ọwọ́ ọlọ́run lọ́wà bíi ká dijú ká yájú ni ní gbèǹda òkè àmọ́ lọ́dọ̀ ọlọ́run kásì máa pé jíjáde tí gbogbo wa jáde nínú àwọn ìyá wa olódò la jáde o kò sẹ́ni tí wọ́n bí mama gbogbo wa lọ kọ́ màní. kẹ́mi wá ṣe fáàrí kẹ́mi tara yín jẹ pé ìwọ ìmọ̀ ọmọ àmà ilé yín gan ilé ìmọ̀ kòkó tó wà nílé yín kòkó omi ilé yín gbogbo ìmọ̀ ìrọ̀lá sí máa tán rẹ̀ jẹ. èèyàn máa kọ́ mọ́ lèèyàn máa fi ṣe kí ni èèyàn máa fi mà. tọ́wọ́ á tó kọ́ sọ pé torí tó bàbá rẹ̀ wàhálà ìmọ̀yé ọmọ olùmọ̀ tó ń jẹ́ olódo so àti rí ti bàbá rẹ̀ wọ́n kú torí àwọn sọ pé idha iftakharta bi aba'in lahum sharafu kulna sadaqta walakin bi'sa ma waladu wọ́n ní tí wọ́n bá ń ṣe fáàrí pẹ̀lú àwọn bàbá tí wọ́n ga bàbá tí wọ́n ga wọ́n ní yẹ́s òdodo lọ sọ ṣùgbọ́n máa bù níwọ̀n torí pé bàbá rẹ̀ bóyá bàbá tiẹ̀ náà mà tọ́ba dúró sí ti bàbá tiẹ̀ òun ò ní mọ̀ nǹkankan ìwọ́ wá dúró sí ti bàbá rẹ àjẹpọ̀ máa bú ni ọ́ iná lẹ́sẹ̀ rí téèyàn bá ti wá mà tí bàbá rẹ bá wá ní mà gbogbo ọ̀rọ̀ tí ọba máa sọ láyé à bàbá ní mà à ẹ mọ bàbá ni à sẹ́yìn mọ̀ tó bàbá ni tó ibi tí màrí ọ parí sí ìwọ lọ wá mà tiẹ̀ náà ni agbọ́ yẹ bàbá rẹ masha allah ayé rẹ masha ìwọ ń kọ́ ọmọ bàbá ẹ̀ wọn sá lè pè ọ ní ìmọ̀ bàbá ẹ̀ ọmọ bàbá ẹ̀ yan ẹ ṣé máa bàbá ẹ̀ tó ìwọ náà lọ kọ́ máa jẹ káwá rí ìwọ náà tó wọ́n sì sọ pé laysa al-fata man yaqulu kana abi innama al-fata man yaqulu ha ana èèyàn kọ́ lẹ́ni tó pé ah, bàbá mi bàbá mi bàbá mi èèyàn lẹ́ni tó sọ èmi náà nì kí ẹ ṣe ti fáàrí o pé èmi náà alhamdulilayi mo achieve lápèjúwe olùmọ̀wá Sheikh Al-Amin Ash-Shinqiti rahimahullah bàbá tó kọ Adwa'ul Bayan fi idah al-Qur'an bil-Qur'an kọ́kọ́ ọ̀pàpẹ̀ kọ́ rẹ̀ ni wọ́n ní eré nínú màmá báyìí Adwa'ul Bayan ọ̀gá púpọ̀ ọ̀ máa pín sẹ́ni tá àtijọ́ gbáyé ní ìsinyìí náà ló wọn kàn ń pè ní wọn kọ bàbá yìí ní ìmọ̀ kọjá àbíjà gbogbo èèyàn sọ̀rọ̀ ń dàpọ̀ ojú ayé débi pé ọ̀gá náà lòun ní Sheikh Al-Albani àmọ́ ọ̀la ọ̀nà ìṣiṣẹ́ ń jámíà ìsìlámíyà nígbà tí Sheikh al ń bẹ láyé wọ́n sọ ibi tó ń bá ń gbọ́ ọ̀rọ̀ bàbá yìí tó ń bá ń wò ó máa ń wò pé ṣé ìṣe Sheikh Al-Islam Ibn Taymiyyah tá à ń kàwé rẹ̀ ló sì wà láyé níbi tí ìmọ̀ bàbá yìí ó wá sí àwọn ọmọ méjì kan lẹ̀ à ọlágbára kọjá àbíkí àfọ sọ àwọn méjèèjì ọ̀kan náà jólùkọ́ wa wọ́n ń pè ní Muhammad al-Mukhtar ibnu Muhammad al-Amin al-Shanqiti òun jẹ́ olùmọ̀ nípa usul al-fiqh tẹ́ bá ń sírò àwọn tó mọ usul láyé nínú àwọn mẹ́wàá àkọ́kọ́ wọn ò fi ó ti agbárí ti pọ̀ jù lọ́mọ bàbá yìí nínú mọ̀ tí bàbá yẹn sì mọ̀ jù náà ní usulul fiqh ó tún wá lọ́mọ kan wọ́n pè ní Abdullah ibn Muhammad al-Amin al-Shanqiti òun mọ̀ tafsir nínú mọ̀ tí bàbá yìí fún májìlá yìí àtẹ̀sí àìmọye nǹkan wá ní bàbá yìí mà tá àti rẹ ni tó náà tún marú ẹ̀ subhanallah báwọn ọmọ yìí bá máa ń sọ̀rọ̀ ni wọ́n á sọ pé bàbá àwọn bàbá àwọn ẹni tí ń bẹ lọ́dọ̀ tí wọ́n gá kọjá àbíkí àfọ torí pé àwọn náà ní mà yàtọ̀ sírù àwọn ọmọ táwọn ọ̀kọ́ mà tó wá jẹ́ pé wù bàbá wọn wọ́n máa gbé wọn jojúmọ́ àwọn ò ní wọ sáìzì tiwọn kò mu torí di eléyìí wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ẹ má bà àwọn ọmọ yín jẹ́ o ẹ má bà àwọn ọmọ yín jẹ́ o ẹ jẹ́ kó ọmọ yín náà lọ struggle o ẹ wàá mọ ọmọ jókòó pé ọ̀rọ̀ ìta bá ti kọ́ ni ìta bá ti kọ́ ti tó náà lọ́ máa fi ṣe olùmọ̀láyé tiẹ́ olódo burúkú lọ́mọ yẹn jẹ́ o olódo burúkú ẹ jẹ́ ọmọ yín náà lọ kó náà lọ rí i lọ gbọ́ lẹ́nu ẹlòmíì kó náà lọ fojú wí náà rẹ̀ tó náà bá ṣe wàhálà sọ́tún ṣe wàhálà sósì kọ́ ọmọ owó ju wàhálà gan là ń ṣàdúrà mọ́ á sọ pé kọ́mọ̀ rẹ tó pé tọ́ba ti kọ́ náà ní kò lè tó ọ́ àjẹkù orí nǹkan kan ṣe nìyẹn nọ́ọ̀sẹ̀sì sọ́jẹ́ kọ́ máa yín náà rìn sọ́tún kó rìn sósì kó nu orí àwọn olùmọ̀láyé lóríṣiríṣi bíkọ́sì ọmọ tí kò lọ sóko bàbá ẹlòmíì rí yọ máa sọ pé kò sóko bàbá ẹni tó tó ti bàbá òun. torí de eléyìí wọn ọlọ́run dá wa lẹ́ni tó ọmọ kankan ni ẹ jẹ́ káwọn ọmọ yín kọ́ struggle tọ́mọ yín bá sì wà kẹ́ kú sẹ́kẹ́ gbogbo ìgbà tí yín náà máa ṣe tẹ̀sáǹpù bàbá mi bàbá mi ẹ̀ sì ṣe máa palẹ̀ nu bàbá rẹ̀ báwò bàbá rẹ̀ báwò torí ẹ̀ wọ́n sọ pé ọ̀jọ̀ gbọ́n kan ó bí ọmọ rẹ̀ léèrè ó ní irú ta lọ fẹ́ jẹ́ ó ní irú yìí nì wọ́n ní ajẹ́pọ̀ ò lè tó mi èmi kí ni mo já kí ni mo rí kò ráhùn tó ga tó ga tó ga láyé tó sọ pé ọ̀fẹ́ dàbí wọn torí pé bá a bá la yóò bá òwe táwọn ń pa ó tún níbi àtúnṣe o àwọn máa ń tọ́ rí tí wọ́n fi pa o pé ní aláàjọ jójú làájú à nínú mà ẹni aláàjọ àìtó ni o àìtó torí ẹ ẹ̀yin ó máa wá pé kọ́mọ ẹ̀yin ó máa fẹ́ láti dàbí ẹni tó jù yín lọ láì níye bá ìní òjò kọ́mọ ẹ̀yin ó lé yín kọ́ kọjá yín àmọ́ tẹ̀ máa sọ pé bí yín ni kọ́ dà ọmọ ò tó yín. torí gbogbo bàbá tó bá gbọ́n nínú àdúrà yín náà níkẹ́ máa bẹ́ lọ́n kọ́mọ yín jù yín lọ́n ti dáadáa kọ́mọ yín ga jù yín lọ́n ti dáadáa àmọ́ ti ń bí nítorí pé jù lọ ó dájú pé kó kí n kún rí rẹ̀ ó kún rí rẹ̀ kó gbádùn. tó ọlọ́run mú wa jáde àmọ́ nǹkan kan ọlọ́run gbogbo wa tá a fi máa ń tà ọba bàjẹ́. tó àwọn nǹkan téèyàn fi kọ́ ó wá kù sọ́wọ́ wa bó la ṣe ń lò ó fún wa ní gbọ́rọ̀ ó fún wa ní ríran ó fún wa ní tìlákàì àwa ló kù ní sí ẹni bá ti dáadáa yóò wúlò ẹni tó sì lò tí bá ti lọ bára rẹ̀ ń ọ dàbí kí bàbá kan kú ni bàbá yìí fi three billion ó fi sílẹ̀ sáyé ọmọ mẹ́ta péré náà ló sì bí gbogbo wọn jọkùn gbogbo ìyàwó ti kú gbogbo kó wa ti kú àwọn ọmọ yìí nìkan ló kù àwa pin fún wa ní one one billion ṣeré ní one billion kìí ṣeré tó bàbá àwọn ti rí nǹkan fílẹ̀ fáwọn ọmọ wọ́n sì fi ti kálukú lé lọ́wọ́n ọ̀sàbòsí bí kálukú bá ti wá lu tiẹ̀ lẹ́ẹ̀bà èkínní ó fi tiẹ̀ ta tẹ́tẹ́ àrímá èkejì fi tiẹ̀ jẹ súyà owó tán ẹ̀kẹta dìvẹ́lọ́pù tiẹ̀ one billion ó di one trillion sẹ́wọ̀n kí kálukú bá ṣe lo tiẹ̀ ni bẹ́ẹ̀ lọ́pọlọ tẹ̀rí tọ́lọ̀ fún wa bẹ́ẹ̀ ni ríran tẹ̀rí tọ́lọ̀ fún wa bẹ́ẹ̀ ni gbọ́rọ̀ tẹ̀rí tọ́lọ̀ fún wa bí kálukú bá ṣe lo tiẹ̀ sí o ò sì lè sọ pé ọlọ́run sábò ti sọ àwùjọ wa ti bàjẹ́ gbogbo ẹ ti fi kínní wá ọ̀nà inú gbókọ̀ ọlọ́mọ àjókòó máa kọ́ máa. torí ẹ̀ ní ti jẹ́ pé àwọn ilé ẹ̀kọ́ kì í wà níbi tí gbàgbà gbogbo àtàríwó bá wà. ọba kò jìnnà ọba kò wọlé ọmọ gbà tí wọn kọ́ mà ò lè mà nítorí pé ibi tẹ́ ti fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n gbọ́dọ̀ wà ọ̀rọ̀ tá à ń bọ́ gbọ́ direct tọ́mọ bá fẹ́ kàwé kọ́ pariwo ọmọ yọ lẹ́nu torí ẹ̀ ẹ̀kọ́ máa ń díẹ̀ síbi táwọn èèyàn bá wà lọ́nà tó fún ọmọ tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ láti kẹ́kọ̀ọ́ mẹ́ etí rẹ̀ ó wúlò ojú rẹ̀ tọ́ ọ yẹ ká máa dúpẹ́ fọlọ́run o ọlọ́run ṣàdédé ṣe àwọn ìdẹ̀ra wọ̀nyí fún wa o àfi torí ká lè dúpẹ́ fún o ẹyẹ tó ń fò lójú sánmà àyà àmì ni o ẹ jẹ́ ká máa tara rẹ̀ ká máa fi kọ́gbọ́n o ọlọ́run ló mú wa dúró lókè pẹ́ o ilẹ̀ kọ́ ló gbé wa dúró o wàláhì kálọ̀ mà bẹ́ẹ̀ ilẹ̀ tẹ́ ń rí tàǹtẹ̀ ìkọ́ ló gbé wa dúró ọlọ́run ló mú wa dúró tó bá wu ọlọ́run yóò ní kílẹ̀ ọmọ mú wa dúró àmọ́ ṣubú dànù ọlọ́run ló gbé wa dúró torí kọ́ má jẹ́ pé tẹ́yẹ nìkan láàfin wa máa rántí agbára ọlọ́run ká má gbàgbé tiwa náà o ẹja tẹ́rí tí ń lú ẹnu omi o kìí ṣe torí pé bára rẹ̀ ṣe rí àti omi ló gbé dúró ọlọ́run ló mú dúró tó bá wu ọlọ́run ẹyẹ kan ò ní lè gbénu omi o torí ẹ̀ ọlọ́run náà ló gbé kálukú wa dúró ọlọ́run ọba ẹlẹ́dàá wa là ń bẹ̀ kó túbọ̀ ṣe àlékún ìmánì wa kó ràn wá lọ́wọ́ láti ṣe wá ní ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n máa dúpẹ́ fún gbogbo ń tọ́lọ̀ ń fi sí wa lára téèyàn á máa ń sàmúlò rẹ̀ dáadáa ní máa jẹ́ sábàbí oríire ayé àtàkìyàmù ọlọ́njà wa náà lè sàmúlò tiwa dáadáa èyí tá à ń ti ṣe tọ́ da ọlọ́run dákun má dùn wá ńlá dáa rẹ̀ èyí tó kù díẹ̀ káàtó ọlọ́run dákun àmójúkúrò rẹ̀ àforíjìn rẹ̀ là ń tọrọ. subhanak bihamdik ẹnì kan bá ní ìbéèrè àlékún sí i. ní tó ṣẹlẹ̀ sí wa tó bá jáboro á lò ní tọ́lọ́ fi ṣe kìí ṣèdè kọ̀fọ̀ ìyẹn ni pé tí mo bá gbọ́ yé èdè Yorùbá tí Yorùbá máa sọ pé ní tọ́lọ́ fi ṣe náà ní pé qaddara Allah wa ma sha'a fa'al àmọ́ ntọ́lọ́ ń gbà lérò pẹ̀lú rẹ̀ àmọ́ ntọ́lọ́ ń gbà lérò pẹ̀lú rẹ̀ àmọ́ mọ̀ ń bẹ lọ́n kọjá sí dáadáa mọ̀ ń bẹ lọ́n kọjá sí dáadáa mo rò pé tí o bá gbà lérò nù nítorí pé tó máa sọ pé ó ní ntọ́lọ́ fi ṣe ọ̀yá à ń travel a sì wà lórí ìkanjú táyà àwọn abágùn kan àwa ti ṣe additional one hour níbi tá a rò kó ti yẹ ká dé àárín ọ̀nà láṣẹṣẹ wa ẹnìkan ó ní tọ́lọ̀ ṣiṣẹ́ lérò tiwọn ni pé bóyá sídẹ̀ǹtì ọba ṣẹlẹ̀ àmọ́ ńgbà tọ́lọ̀ kọ́ mọ́ wa pé yọ ṣẹlẹ̀ lọ́lọ́run ọba ṣe ní kí ìṣẹ̀lẹ̀ yọ ṣẹlẹ̀ kò sínú èdè funfun nítorí pé ńgbà mí lóòótọ́ ẹ̀ ń ṣe ń lọ yẹn possible ẹ̀yin ò kọlù kankan àmọ́ kí nǹkan kan wá kọlù yìí ǹjẹ́ ọ̀kọlù yìí dídí àsìkò tí tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ bóyá lè bá kọjá sí táyà lè yọ níbi tí wọ́n gbé tíátàyà sí lára tírélà ẹ̀yin máa yẹrú ẹ̀ tí ó rè bọ́ lára tírélà tí wọ́n mọ̀ wá yí bọ̀ tọ́jà pé kò síbo sílẹ̀ máa mọ́tò wà tó àfi tó wọnú gbó tó sì dúró dè mọ́tò yọ̀tọ̀ ń bù náà so ọlọ́run á ní kí nǹkan ìgbà míì náà ẹ̀ débẹ̀ ẹ̀yin náà rí i pé ah tí nǹkan yìí ọba ṣẹlẹ̀ sí wa bọ́yá àwa náà bá rìn sásìkò báyà ń tán sọnù insha Allah má fi mùṣkílà. aleykum salaam. ayé o. a ní ara lẹ́kọ̀ọ́ tí ó jẹ́ pé wọ́n ti ṣe mùsùlùmí a lè gbọ́ pé gbogbo bí a bá ṣe jẹ́ alámúlétò síra wa a ní ojúṣe lórí ara wa pé ká ṣe dáadáa sí ọ̀rọ̀ àwọn tí wọ́n fi ṣe mùsùlùmí wọ́n wá gba aṣọ aṣọ wọn wá jábọ́ àwọn afẹ́ àwọn àwùjọ gẹ́gẹ́ bí dáadáa sí mùsùlùmí gbọdọ̀ ṣe bí ojúṣe pé ká bá wọn mú ó wá jẹ́ pé aṣọ tá ti rí lára wọn pé àwọn ẹni yìí o oníwọ̀kùwọ̀ ni wọ́n so ó wá ń wá sọ́kàn pé igi bá gbé kó ju síbẹ̀ adẹ̀kọ́dẹ̀ tí wọ́n rò pé yíbo ni tó bá rí èèyàn pé èèyàn fi gbé ó lè máa rò pé kí ni tẹ bá filẹ̀ nǹkan tẹ bá gbé sẹ́ẹ̀sẹ́ ni ẹ̀ẹ́sẹ́ torí pé dáadáa tẹ̀sí fún kẹfẹ́rí tẹ̀jọ́ ń gbé dáadáa ẹ̀yọ̀kan ni ìwọ̀ kan ló ní lórí yín àmẹ́ni tẹ̀jọ́ ń gbé tó jẹ́ mùsùlùmí ó níwọ̀ méjì lórí yín mùsùlùmí tẹ̀wọ́n àjọ ń gbé tó tún jẹ́ mọ̀lẹ́bí yín ó níwọ̀ mẹ́ta lórí yín so dáadáa tẹ̀sí sí ètò ga nínú rẹ̀ ni kẹ́ káwọ́ àìdá yín ró ẹ má ṣàì dá sí so tó bá wá rí i pé wọ̀kuwọ̀ náà bá ń wọ̀ aṣọ wọ̀kuwọ̀ náà ni wọ́n sá àbí òye ẹ ẹ mójú kúrò ń bẹ bí gbà tẹ́ ẹ̀ rí ẹ sì bí gbà tẹ́ rí eléyìí ò sí wàhálà mi ẹ jẹ́ kó sí àmọ́ tó bá pé níta fẹ́ béèrè ni pé aṣọ wọn tó dà lẹ̀ tá a bá ní ká bá wọn kà ní báyìí ṣe dà ní ìsìn wọ́n lè máa lérò pé a ti ṣoògùn sí i sáàbà wọn kà bá ní bá wọn kà ẹ gbọ́dọ̀ bá wọn kà o nítorí pé tí ó jẹ kí wọ́n máa fẹ̀sùn tí ẹ sí tí wọ́n máa fi kàn yín tí ó sì sọsẹ tẹ fi fọnu kẹnu ọmọ àrùn ẹ má bá wọn kà pátá àwọn lọ́bọ̀ọ́lẹ̀ sẹ́ẹ̀bà wọn kà sẹ́ẹ̀bà wọn kà yíyẹ sọ pátá rẹ̀ la wọ̀. ọjọ́ ṣe jẹ́ dáàbò ẹ̀jẹ̀ tí ó ń bẹ̀rù wọ́n ti múra wọn. obìnrin tí ń ṣe. mo ní àwọn òbí tó yẹ pé wọ́n ṣe lọ́wọ́ kò tí ì òfin ẹ̀sìn wa lórí pé ká má fẹ́ jáde. kò sófin kankan tá ṣe wọlé wọn kàn jáde náà mo rò pé yé Islam ti wà very easy jù pé a máa dín mọ́sánjọ́ náà a máa ṣe kí a sáku jáde rẹ sáku jáde kí bẹ́ẹ̀ ṣe wọlé tó sọ́sù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá bá ti pé khalas ọ̀tàn náà. nàám tuntun bá ti parí rárá o orí wa bá parí nàám. aleykum salaam. ìlànà wo ni ṣẹ̀rẹ́ islam fi kalẹ̀ pé bóyá ṣe máa fún ọjọ́ ọmọ ẹ̀ láàrin àwọn ìyàwó ẹ̀ lẹ́yìn ṣé nǹkan tó gbọ́dọ̀ jẹ́ àjọ ọmọ òun àtàwọn ìyàwó ẹ̀ ní àbí ọjọ́ tó bá tó rí náà lọ rí ẹ̀rì kéèkì wáyé pé tọ́lá ti bá wa ṣẹlẹ̀ ṣé bí ó ṣe wà nígbà tí tọ́lá kò ti ṣẹlẹ̀ níbi pínpín àwọn ọjọ́ àkọ́kọ́ ni pé tí bá ní àwọn méjì nínú ìwọ wọn ẹtọ wọn lórí ẹ náà ni kò sì dọ́gba lórí àwọn obìnrin yẹn nípa oorun. al-aslu kuma ọ ni ọjọ́ kan sọ́jọ́ kan ni kò gbọ́dọ̀ jọjọ́ kọ̀ọ̀kan lọ àfi táwọn obìnrin yẹn bá fara mọ́ ẹ̀rọ ẹlòmíràn péjọ méjì mẹ́ta ẹlòmíràn òfin ṣẹ̀ríà ni pé ọjọ́ kọkan ni kò gbọ́dọ̀ jọjọ́ lọ àfi táwọn obìnrin yẹn bá fara mọ́ táwọn obìnrin yẹn mọ̀ sí wọ́n gbọdọ mọ̀ sí tí ní torí làwọn náà fi máa bọ́ sí ọkùnrin ṣe ti ọ pé ìjọ tó yẹ àsìkò tó yẹ láti ìgbà tá àlùfáàjà rẹ ti yọ lónìí títí tí ò fi yọ lọ́la ọ̀dọ̀ lágbájá lọ wà ọ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì but wọ́n lè bọ́ sọ̀rọ̀ wọn náà lè bá wọn sọ̀rọ̀ láì jẹ́ kó stẹ́pù nù yàrá tiẹ̀ ní general road general way general corridor láti lè sọ̀rọ̀ so òfin Ọlọ́run àmọ́ tó bá di ní asr tó bá ti parí fún láti lọ asr ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run kọ lọ sọ́dọ̀ ìyàwó mi tó ní sọ́dọ̀ rẹ̀ kọ wọlé rẹ̀ kó jókòó kọdọ lè dì náà lè dì mọ́ àmọ́ bára yín lò. so àmì yìí tó jẹ́ pọ́dọ̀ rẹ̀ ló sùn tó bá ti di pọ́ọ̀rùn wọ́tà ìwọ̀ ọ̀gbọ́dọ̀ délé ẹlòmíì rárára so òfin ọlọ́run yìí so bánàbí sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe nù tó bá ti di lẹ́yìn aṣọ yọ lọ gbọ́dọ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ yẹn débi pé àìsà sọ ìpè gbogbo nǹkan lànà bí máa fi bá mi ṣeré yàtọ̀ sí pé kò ní bá mi lò ìyẹn ni lọ́jọ́ tí ọba sí lọ́dọ̀ nítorí pé psychologically kò lè rọrùn iná ní ara sábàbí tí àwọn obìnrin fi kórìíra orogún kò lè rọrùn fóbìnrin kódà kó ṣe pé inú ilé kan náà lè ń gbé kó wá jẹ́ pé throughout the day tó o sí lọ́dọ̀ rẹ̀ kò tún ní access sí kọ́ bùn sọ̀rọ̀ kò ní access sí kó tiẹ̀ rí ọ. ó di lọ́la à kan kí ló bóòlù tí ń fẹ́ kọ́ máa fi ó lè ọpọlọ tó ìdí nu táwọn Ànábì sallallahu alaihi wasallam tó bá ti di ní ásírì yóò lọ báyàwó kọ̀ọ̀kan yóò di ma àwọn náà di ma ẹjọ sọrọ ẹjọ yọ mọ́ra yín tí ò sí nǹkan lọ sí kí náà kí n bá yín ṣe ara rẹ̀ ó túká yóò máa retí ọ̀la ilé ìtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ lónìí náà ó bá tún di lọ́la ó jí mọ́ náà ni ṣẹlẹ̀ ìjọba kọ obìnrin sílẹ̀ láì jẹ́ tí lé sì wà ní rọjà ìyà pé kíkọ́ ọlẹ́ ni àbí kíkọ́ ọlẹ́ ẹlẹ́ẹ̀kejì so o lè padà síbò ti wà ní wíwà àtẹnidọ́ pé ìyàwó ẹ̀yọ̀kan ló ní nítorí pé ar-raj'iyyatu zawjatun ma damat fil 'idda òfin ṣẹ̀ríà ìyàwó lòun náà lópin ìgbà tí ò bá ti parí ìdà walakin ìyàwó ni nípa àwọn nǹkan kan kì í ṣe ń di gbogbo nǹkan o lè tún lọ sùn ọ̀dọ̀ rẹ̀ kọ́ máa bá sùn tó bá bá sùn pínrín tí ò jẹ́ pẹ̀lú àníyàn kó fẹ́ dá padà ọ̀daràn ni ọ èsì pé wà tí ó tún jọ lọ máa sun orí bẹ́ẹ̀dì kan náà torí wọn náà ló ti kọ́ lẹ̀ so oníkálukú yóò find his or her way but ọjọ́ yẹn ò ní lọ gbé fóbìnrin míì nítorí pé lẹ́yìn náà ìyàwó ni lópin ìgbà tó ti kó sì wà nínú ìdá rẹ̀ kò tí ì parí ìdá rẹ̀ títí tí ì parí ìdá rẹ̀ tó bá ti parí ìdá rẹ̀ ó padà sórí bó ti ṣe wà tẹ́lẹ̀ wàyí o ẹni tó níyàwó ẹyọ kan kì í ṣe pé ẹ̀yìn ń bẹ́nu pọ̀ gbọ́n náà lójoojúmọ́ ayé tiẹ̀ ìwà àtìyàwó yìí náà lẹ́ẹ̀ máa sùn ẹhẹn àwọn ló máa ń sọ pé ọkùnrin kan pẹlú ìyàwó kan kò sí ní tó fẹ́ pín kò sí ní tó fẹ́ pín fún ìyàwó ẹ̀ náà ló ní ìwọ ìwọ náà ló ní àmọ́ wọ́n sọ pé ó yẹ kó jẹ́ pé àwọn ọjọ́ kan wọ́n rọra wọ́n rọra gbẹ́yìn níbi àti lọ sùn kó ti máa fún tírénì pé ìyàwó mi lè wà o àbí òye wa torí ẹ̀ làwọn olùmọ̀ sọ bẹ́ẹ̀ bá ti sọ wọ́n ní nínú gbogbo four days ìjọ kan lọ́mọ fún ìyàwó rẹ̀ ẹ̀yin náà ò ní lè gbà sá so àmẹ́yìn ẹ sáà máa sílẹ̀ kan láàrè ẹ̀kan láàrè tó bá jẹ́ pé akẹ́kọ̀ọ́ ni ọ dáhùn olùmọ̀ á sọ ni pé ọ sọ àwọn tíra rẹ̀ dorogún fún ìyàwó rẹ̀ ọlọ́mọ kátìrà ọmọ kátìrà ọmọ kátìrà kíkẹ́ ni àwọn fẹ́ bá tèmi jẹ́ ni wọ́n fẹ́ sọ mí dolódo débi náà káwó àbí òye so tí wọ́n máa sọ mi ò ní sọ pé torí ìyàwó mi ọ̀wà torí ọ̀pá ọ jẹ́jẹ́ ni o so ọ̀rẹ́ lẹ́yìn ìjà gbèsè jẹ́ náà èèyàn àlẹ́ kò Thank you kọtọ kọtọ pos àbí kí là ń pè é kọtọ. àní rìbá ni ó ti clear ó ti clear.